kò pè mí. wọ́n wo jẹ́ ká wọlé jà èyí ká wọlé jà èmi ni èmi ni ecot ṣó fún mi lọ́pàá tẹ́ńsọ̀n ni. Ah! ọkọ ẹ máa lọ bí iṣẹ́ pẹ́rẹ́ o ti ta o ti lọ bá jà ń bẹ̀ o ti bẹ̀rẹ̀ sí ní kírètì sí i. kí ló dé wọlé kọ́kọ́ níyàwó gbajúmọ̀ náà ah! yẹ gbajúmọ̀ ni ọkọ tèmi náà. ó di dandan dọ́gbọ́n kí ọ̀tá pọ̀ fẹ́ni ọlọ́run bá ń fẹ́ torí àwọn hàn tó bá kù díẹ̀ fún wa ní ìṣóhun nìkan ni. mo ní mo ní eré ọba lọ́la ọba tán ní kò ń jó mo dẹ̀ ti promise pé mo máa kọrin fún wọn máa jó ó dẹ̀ ń disturb mi. ṣé kí n ṣe abala àbùkù fún ẹni. sórí gbogbo èyí mò ń ṣe yẹn mò ń ṣe la posh la cream fún ẹni o màá fi hàn ẹ́ pé orí street gangan ló ti tọ́ mi. kó lọ́rọ̀ fún mi ọ̀sìn máa gbá ìgbàgbọ́ mi inú ti bí mi o. máa fún ẹ ní upper court o ní balance. òórọ̀ tó báyìí. o mọ̀ tẹ́lẹ̀. ọ̀tá mi ni mo àwọ̀ tí mo sọ fún ẹ tí mo sọ pé wọ́n nominate mi fún wọn náà ti yọ orúkọ mi kúrò mẹ́. nígbà tá a ní kó mú ọrẹ tẹrẹ kó fi bọ ọmọ yín ṣàwa ni ká mú abẹfẹrẹ ká fi rẹǹdì ni. sọọdù gangan ni mo lò. ó ṣe jẹ́ pé gbogbo àwọn èèyàn bá rí pẹ̀lú yín at the end of the day ikú ló máa ń gbẹ̀yìn wọn. èmi ń kìsè mi hope lórí set níṣẹ́ tó mọ̀ mí pẹ̀lú lórí ipò fẹ́ mi. lórí set ìwọ ò lè ṣe káràkítà wèrè gateman ò lè ṣe mẹkáníìkì ò sí bẹ́ẹ̀ orí kankan ṣe nǹkan tó goods náà náà fún ẹ jẹ. ó di ó ń gbọ́ orin mi tó ń jó tó ń yà àwọn èèyàn lẹ́nu níbi tí ohun mi dùn dé ohun arére ni mo gbé wáyé. you are going for two months two good months. bíjì màá tuntun ìyàwó ẹ̀ ní pọ́blẹ́mù bẹ́ẹ̀ ni. ọlọ́ọ̀ kò tẹ́ ìyàwó yẹn rárá wèrè wà lórí ẹ̀ tó yẹ kó bá yọ kúrò. ọwọ́ pálábọ̀ ọkọ ẹ ti ṣẹ́gi ò mọ́ bẹ́ẹ̀ mú hmm? tí o bá rí ibi tí honorable ná. mo filẹ̀ jẹ́ kó ṣe ṣìnà irun ọkùnrin ló ń ṣe ṣìnà. ẹ ẹ wá. nítorí pé màmá yẹn fẹ́ mú sẹ́yìn ló ṣe parọ́ pé òun lọ́kàn lé aláàjì. what. bàbá ó sọ fún mi pé ọkùnrin ti kú ni náà ṣe bí wọn náà mọ. bí pásítọ̀ ṣe bẹ̀rẹ̀ sí ní pray báyìí wọ́n wá jẹ́ kó yé mi pé lẹ́nu ọjọ́ kò dẹ̀ ní ìgbélé odidi ọ̀sẹ̀ kan kí nǹkan aburú má bàa ṣẹlẹ̀ sí ẹ̀ ń bẹ̀ but mo jẹ́ kó yé wọn pé kó má wọrí. pé ìwọ lọkọ pé wàá bá sọ́dọ̀ máa ṣe. àná ah, mo jẹ́ kó yé wọn pé tí má délé máa kún bọ́kọ mi sọ̀rọ̀ ní mi ò lé mi lọ́kọ àdẹ̀gbọ́n náà ni mo sọ yes àbí o ti dúnàdúrà lórí mi already. o mú kàríà mi o jẹ́ ọjọ́ iwájú mi o jẹ́ omi lé o wá gbóúnjẹ fún mi kí wá jẹ́ gbogbo àwa tá a jókòó yìí lọkọ wa jẹ gbajúmọ̀ gbajúmọ̀ ni ọkọ tèmi náà nídìí politics tó ń ṣe. dàrú ètò ní pólè ilẹ̀ dídà ní pọ̀rẹ́ alájọbí ní pàyékẹ́ni tó ń súnmọ́ ni tó ń dání ìjó dáwó. ó dì lójú mọ̀lẹ́. ẹ̀yin yóò lọ́wọ́ ẹ̀yin yóò lọ́la ẹ dákun ọmọ owó lè fi lè bá mi sí tẹ́ ẹ lè fi tètè bá mi fọ orí ọ̀rẹ́. ẹ̀yin ládé ládé ẹ̀yin lóyè lóyè ẹ ṣàánú mi o. ẹ bá pẹ́ pọ́n wọ́n sọ fún yín pé agbọ́n ń bẹ toró tọgbọ́n nínú jẹ́ àgbọ́n bá forí sọ̀kún nírè ní wẹ̀wù ọ̀fọ̀. wọ́n ta yín fún wọ́n rọ̀ yín bí ẹ̀bì. ni wọ́n múlẹ̀ sí ojú afẹ́fẹ́ wọ́n mú un. ẹ̀yin dà. jẹ́ kí gbogbo olùwọ́ mọ̀ pé ìwọ ni baálé yín gbàjọba ìpéjọ méje lónìí. ṣé lè jẹ́ lóòótọ́ ni tó sì ní tọ́ba kan ò bá kú kan ò lè jẹ. àìṣe ayénigbé àìṣe ayénigbé àìṣe ayénigbé bí èèyàn bá ṣe lójú ìrọ̀rùn ni aládé sọ mẹ́wàá rẹ̀ o ó ṣe lónìí ó dè rọrùn. ẹni bá ní pé kí onítọ̀hún ló ń gbọ̀ kúrò sáájú. ìyálóde ẹ̀ ń wò mí ràn ni. kábíyèsí ẹ̀yìn ló yẹ bá wọ́n nà báyọ̀ ilé ìpọ́ o. wọ́n bá ń pè é ní ìjì bóò ni iye baálé o ṣe wá kan ẹ lọ rí. ilẹ̀ o ilẹ̀ o ilẹ̀ o ilẹ̀ ni mo tẹ̀ ilẹ̀ ni mo pè èyí tó la yẹ mú èyí tó lọ wẹ́ mú jẹ́mọ̀ pé wọ́n lọ́sì ẹ parapọ̀ ẹ wọ́n lu ayé rẹ̀ ilẹ̀. ilẹ̀ ilẹ̀. mú ẹ̀jẹ̀ mọ́lẹ̀ fún mọ́lẹ̀. ọkùnrin ọkùnrin ọkùnrin. kábíyèsí. tẹ bá dọ̀bálẹ̀ pé ikú kan tẹ bá dọ̀bálẹ̀ méjì àbẹ kúlẹ̀ méjì ikú méjì ẹ̀yin kẹ́ lè mọ̀ pé kì í ṣeré. Ah! tẹ ẹ ti tẹ ẹ bá lè wojú pẹ́rẹ́ ikú ni kì í sáré. Ah! kábíyèsí joyè ajípolówó okú tantan ni. ó ní ẹnì yòówù tó bá fẹ́ kú nu yín kó sá dọ̀bálẹ̀ bẹ́ẹ̀ bá dọ̀bálẹ̀ kan ikú kan ni bẹ́ẹ̀ bá dọ̀bálẹ̀ méjì ikú méjì. wèrè tó ń pèrè lọ́lọ́gbọ́ ayé. lẹ́yìn ọlọ́gbọ́ ayé ìran àti ìran dìran dọ́lẹ̀ òun ló nù ràn mí ẹni ò lè yọ mí bẹ̀ ń wò mo rò pé ẹ ti ya wèrè. òun ni bẹ́ẹ̀ lójú adébárí ọlọ́pàá ní bí ìyá bá pọ̀ ẹni tó ti ronú ó mọ̀ lè sẹ́sùn. ẹ wo bí tẹ́ ẹ bá rí aráàlú tàbí ìjòyè tó mi kọjá ẹ èmi àtẹ̀yẹ́ aráàlú yìí a ṣe jọ bẹ̀rẹ̀ ni. ẹ mú wọn wọn ò mọ̀ ọ́ lọ́wọ́ ògbólógbò ọjọ́ ìbílẹ̀ lọ́wọ́ àwọn ọmọ ọmọ nìyí náà. àṣẹ dàṣẹ olúwéré àṣẹ dàṣẹ kọlábà àṣẹ dàṣẹ olúgbòhùn méjì tí ò gbọdọ̀ fẹnu kọra wíwì ní tẹwìrì ègún alábàáhùn kọ kì í sọ̀nà èmi ti dáná yáná mo ti gúná lẹ́ṣin mo ti ra nǹkan ra bàǹdẹ̀bọ̀ lọ́jà ìdìbò mẹ́kùn mo ti rojú oró mo ti fi lérí omi ni ò ayé tó mi mo ra gbàdó ìjàmọ̀ mo fi ṣògùn àbídànù eégún lémi ẹ gbọ́ òòṣà lémi ẹ gbàá. ìmọ́lẹ̀ yìí náà àṣà rẹ ò gbé dìyẹ mọ́ ní kọ̀rọ̀ gbangba ní ti gbé ó mi àwa ń fojoojúmọ́ pagi ọ̀sẹ̀ rẹ ó sì tún ń sọra sí i níwọ̀ tó jẹ ìyà tó kágbọ̀n lọ́wọ́ à ń ẹran tó kún ara èmi gbádùn mi ẹ mọ ikú orí ẹ̀kọ́ ni mi tẹ̀ǹtẹ̀rẹ́ balẹ̀ ó jẹ́ fún wọn akọni yánbí lólu ọmọ àgbà tí yàrá ọ̀tẹ̀ tapọ́tapọ́ làwọn dẹ́rù ogun bá ní ogun ló burú ńlẹ̀ sóde lé pé ogun ló burú ńlẹ̀ sọ pé ra wọn ló kọ yánbí lólu ọmọ àgbà tí yàrá ọ̀tẹ̀ èmi gbẹ́dọ̀ mi gbé kanlẹ́kan lèmi èmi ò dẹ́rù dùgbẹ̀dùgbẹ̀ lọ́jà dùgbẹ̀ ìwọ hàǹgbọ̀lọmọ ìwà gbẹ́láwù. ọlọ́run ọba àpèrire o. ọba ńlá tó jọba lọ ọlọ́run ọ̀rọ̀ kan àṣẹ kan ìgbà kan. ọba ńlá tó jọba lọ. ọba mímọ́ tó fi mímọ́ bora bí aṣọ. ọba ńlá tó jọba lọ. abaṣọ fẹ́lẹ́tẹ́ nìkan ò lè ká. ọba ńlá tó jọba lọ. ọba tó ga tó ga tó gàǹgágá. ọba ńlá tó jọba lọ. òbìrìkìtì ajípọjọ òkú dà bá mi pọjọ òkú arábìnrin yìí dà. ọba ńlá tó jọba lọ. mo pa láṣẹ ni torọ́ ọmọ aláṣẹ ni mí gbogbo ẹ̀mí òkùnkùn tó kó lé àìsàn ságọ́ arábìnrin jẹ́dọ̀. kí ló dé gan ìmọ́lẹ̀ ṣé ìwọ nìkan ni ó ṣe jẹ́ gbogbo ìgbà táwa bá ń ṣiṣẹ́ wa ló máa ń dí wa lọ́wọ́ iṣẹ́. ìwọ fẹ́ dojú ti ewu ó fẹ́ dojú ti kókó ó fẹ́ dojú ti àràgbà díẹ̀ má kú rẹ̀ ò máa wo òun bá wọn bọ́ pa tó o bá dẹ́kun àti máa dí wa lọ́wọ́ iṣẹ́ ọ̀mùkùn ẹrù á wọ̀. bẹ́ẹ̀ni. ọba èkó. ọba ńlá tó jọba lọ. ọba ìṣá. ọba ńlá tó jọba lọ. ọba ìpakùpadà. ọba ńlá tó jọba lọ. ọba aró tí ń ró ni lágbára. ọba ńlá tó jọba lọ. wá ró mi lágbára. ọba ńlá tó jọba lọ. ọmọ aláṣẹ ni mí mo fi àṣẹ sọ̀rọ̀ ẹ parẹ́ mi. ọlọ́run yìí ṣé o ṣé ẹ̀dá mi lónìí gbogbo pàtí bá pè kú bá gbogbo títí láéláé ní màá tó ẹ ẹ bá mi dé. sórí ó sáwọ́. mọ́ ọ lónìí ah. ìmọ́lẹ̀. kí ló dé tómi rẹ̀ ń dààmú akèrègbè tẹ́jà rẹ̀ ń dààmú bú kí ni ìpàdé mi ìmọ́lẹ̀ àti wọ̀ọ̀kùn. èmi lónìí lomi mi ò wọ yanrìn rẹ gbẹrẹrẹ dúró náà èyí ti rí tó ṣe pé àwọn tó yẹ kéèmì ọmọ gbowó lọ́wọ́ wọn tí mọ́ ti jẹun ni wọ́n rè dáná náà tó ń gba owó lọ́wọ́ wọn tó ń kó wọn kúrò lọ́dọ̀ mi wọ́n bi ọ́ léèrè ta ló dá olódùn náà tọ́tẹ̀ onífà tó ń tọ́jú rẹ̀ mọ́lẹ̀ elédùnmarè ọba àpèrire ni eh, bí gbogbo àwọn tí mo tú sílẹ̀ ṣe fẹ́ràn mi elédùnmarè ọba àpèrire ó fẹ́ràn wọn ju gbogbo wa lọ kò yí ẹni oníbànà ní tọ́jú òroǹgbò oníjẹ ní tọ́jú awẹ́dẹ tálẹ́ sọ bẹ́ẹ̀ fún ah. sọ gbádùn sá wàá wò lónìí ni wọ́n ṣí àpàtà hàn tí wọ́n fàṣọ kú tí wọ́n fi bù ọ́ la ó dìmọ̀dìmọ̀ ó dìmọ̀dìmọ̀ ó dìmọ̀dìmọ̀ ó yá. ọ̀kìkí ajá kì í pòṣù ariwo kì í pàgún olódùmarè o. olódùmarè ọba àpèrèrè ẹ ṣé ẹ ṣé omi ẹ kú ìgbà gbogbo mi ah zoza ẹ zè. títí títí o ti dẹ́sù kọ èkó o jẹ́ lọ́gbọ́n títí tí o jẹ́kọ̀ yìí tó bẹ ó sì di dandan kí o wú kọ́rọ̀ ọ̀run alákejì á ní kó o fi tàwa àyà ṣe olóòní fi ṣe ìwọ ti gbàgbé wípé ṣùtá nílé ìkórìtà lè ṣùgbé ẹjọ rẹ ti jájú níwájú ìjà náà ó sì di dandan kí paramọ́lẹ̀ rẹ ó fara kásá tọwọ́ bọ láàrẹ ti tọwọ́ wọ̀ púpọ̀ ó sì di dandan ká jí olórúkọ padà. bẹ́ẹ̀ni nítorí wípé àwọn alárúgbó ológun tó lẹkùn fún ògùn kò dé fọgbọn ọdún láàrin ogún ìṣẹ́jú. ẹ káàbọ̀ ẹ kú rìn orí yẹn le ṣùgbọ́n jẹ́ kí n jẹ́ yẹ yín o ewúrẹ́ ò lè rí ewé ọ̀dọ́ òkè fi ṣe nkankan ọlọ́run ọba o ìwọ ló dá mi ìwọ ló mọ̀ ìwọ mi lọ́lẹ̀ tó máa mi ìwọ lálágbára ó dá ayé ó dá ọ̀run ó dẹ̀ ṣe olórí gbogbo àwọn alágbára tó dá sáyé tẹ lágbára ju gbogbo wọn lọ wọn pẹ́ lóòótọ́ ni ẹ jẹ́ kí ló lálára wọn. ẹ ṣeun wà gbogbo mi dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣeun mi nígbà gbogbo lọ́jọ́ gbogbo lásìkò gbogbo ẹ ṣe é. <laughs> ẹ̀yin náà wà ń bẹ́ẹ̀ gba ìyàbí ẹ rí bó ṣe ṣe oh eh, eh, bó ṣe máa sunkún gbà tá a bá fẹ́ di election gbogbo ah, yẹn. ẹ̀rù tún bà á ah. ló <laughs> bá dojo. bẹ́ẹ̀ nítorí kò sí bó ṣe máa wù kórí bá àti ẹ̀ dìbò. ó bà àti wọlé. ẹ <laughs> eh, ṣe rí ẹ̀yin ẹlẹgbẹ́ mi ẹ má jẹ́ ká fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ oníṣu ti fi ṣu ẹ̀ sébè náà ojú ti wá ti àtìṣu jẹ o. ẹ tó ń tiṣu <laughs> jẹ kó ojú ti tì í. <laughs> ojú ti tì í báyìí o wọ́n ní ó kù báyìí wo nìbọn ń ró iṣẹ́ sì pọ̀ gan-an tá a máa ṣe èmi dẹ̀ fẹ́ ká dúró ṣe mọ̀ tó bá sọ pé èèyàn wà ní stand by mo fẹ́ ká dúró ní gbogbo ọ̀nà tí wọ́n bá rò pé bóyá àwọn lè fi ṣe kọ́nà àwọn níbògiri ò lanu aláǹgbá ò lè wọ̀ àwọn máa make sure wípé ògiri kankan ò sí ní lílà alẹ́ rárá àmà àbí má honorable sir. Ah, ah. <laughs> mo rò kó dá mi lójú pé gbogbo àwa tá a jókòó síbi náà la mọ̀ pé àyà ti bẹ́ẹ̀lẹ̀ kí ló bẹ́ sí irin ló bẹ́ sí tó ń sá lọ gidi. <laughs> ẹ ṣeré èmi àwa bẹ̀ wá wípé ẹ jẹ́ ká múra sí bá a ṣe máa sáré ìdíje náà tó kù tó jẹ́ wípé iwájú báyìí lọ́pọ̀ ibi tí wàá máa rí sí iwájú iwájú báyìí ni wọ́n máa bá wa lórẹ́ni tó bá fẹ́ dúró wájú ó gbúdọ̀ ga honorable wa dẹ̀ ti <laughs> ẹsẹ̀ ẹ̀dẹ̀ ti gùn. ara àdúpẹ́ tí mo fẹ́ kẹ́ dúpẹ́ lọ́wọ́ wọn èèyàn rò pé wọ́n ṣe tó wọn ò lè gbé bọ́ọ̀lù wọn ah! gbogbo ń tọ́lọ́ ń dìkì fún èèyàn lọ́lọ́ ń dìkì fún wọn bó ṣe máa tẹ̀lé mi nìyí ah, màmá ni wọ́n. máa ọ̀nà rẹ̀ bùsà ẹ ṣé ẹ ṣé kò ní rẹ̀ wá kò ní rẹ̀ wá lágbára ọlọ́run. ọ̀rọ̀ gidi lẹ sọ ẹ̀yin èèyàn mi ah, ṣe bí bó ṣe wu adáràn tiwa kó jọba bẹ́ẹ̀ náà ló wu adẹ́tù tiwọn kó dáràn kò dẹ̀ sí borí ṣe tó olórí gbọ́dọ̀ lè gbé orí ẹ̀ so a ti dé stage tó yẹ pé a gbọ́dọ̀ focus yes. a ti win primary election so now the next level ló yẹ ká face which is our general election ká ṣiṣẹ́ takun that door to door campaign òkè tí yẹ láwà ká face yẹ. òkè láwà mama Cisco báwo ni ward four. ward four kò sí bẹ̀rù ward four rárá nígbà tá a ti wọlé primary kí ló tún kù òkè yẹn wàlá ní àwọn máa wọlé. ẹ̀dọ̀ ẹ̀dà tọ́lá ni ẹ̀dà tọ́lá ni débi dáàdì mi mà ní kò sí problem. agbára mi ka. ẹ̀wọ̀n ti wọlé. gbogbo àwọn ọmọ yẹn ni mo padà ní pátápátá lẹ́tà àwọn alágbára méjì tó wà nínú ìlú yìí àmọ́ ẹbí hmm. súnmọ́ kọ̀ọ̀kan nù wọn. ṣé gbádùn ní àti ìmọ́lẹ̀ eh. Eh, ẹ ẹ má wọlé ẹ dáadáa mi. hello. Hmm, hmm. Ah, àárín ọlá. èmi mo ti máa ṣe a wà nílòkó club. ẹ rọ sá. Ah, mo really appreciate ẹ pé ẹ fún wa ní opportunity láti rí i torí a ti dààmú gan seriously láti rí in fact the main temple yín the main temple yẹn i was there like two days. bẹ́ẹ̀ni um, two days ago lálọ two days ago lálọ wà ń bẹ. láti jẹ́ ká rí yín in fact àtẹ dùn bẹ̀ pẹ́ títí títí tí gan kó tó di wípé àwa rí yín àmọ́ àwọn ọmọ yín kò sí tí ò mọ̀ mí kò sí tí ò mọ̀ mí nu wọn in fact èmi ni wọ́n ń ṣe tó bá lọ́pọ̀ ìjọ ẹ jẹ́ kán wá dìbò ẹ jẹ́ kán mo ti bèè lọ́wọ́ àwọn bíi méjì mẹ́ta nu wọn wọ́n ní voters card ẹ jẹ́ kán dìbò fún mi ẹ so ìkànnù wọn ló wá jẹ́ kí n mọ ibi mo ti lè rí òun ló jẹ́ ká mọ ìgbà tẹ́ máa jí òun ló jẹ́ ká mọ ibi tẹ́ fẹ́ lọ òun ló jẹ́ ká mọ ìgbà tẹ́ máa jáde òun ló jẹ́ ká mọ̀ pé máa wà ń bí ní alẹ́ yìí so ẹni yẹn mọ̀ yín gan ó dẹ̀ júwe dáadáa bẹ́ẹ̀ ṣe máa rìn fún wa nǹkan ó help wa gan ọmọ gidi lẹ́ni ìyẹn òun òun ni o òun ló sọ gbogbo movement yín pátápátá òun ló sọ fún wa so inú mi dẹ̀ dùn gan thank you so much ṣe màá rí ẹ kí n tó lọ. ẹ má bínú pé àdáyé dúró pẹ́ Mm-hmm. sápẹ́ wọ́n ti wá sọ fún mi màá ti rí ti pẹ́ mm-hmm. torí òdu ní ẹ̀ ṣáàmù fọlọ́kọ̀ mm-hmm. ẹ má bínú pé àdílé yín kí ni mo wá lè ṣe fún yín. ṣẹ́rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ mí gẹ́gẹ́ bí ọ̀nàrẹ́bù bọ̀dé babatọ́pẹ́ àsìkò election mi ti ń bọ̀ ọ̀sìn mo fẹ́ recontest mo fẹ́ tún padà lọ síbẹ̀ lẹ́ẹ̀kan sí i hmm. tó ti yẹ yẹn sìn hmm. àwọn iṣẹ́ pọ̀ tá a ti hmm. ṣe tán. Mm -hmm o ni mo fẹ́ padà lọ ṣe hmm. inú mi dẹ̀ dòkó tó fi mú yín tẹ́ fi mọ̀ mí ẹ mọ̀ mí sí dáadáa ni ìdí nìyẹn tí mo fi fẹ́ padà lọ kò sí nǹkan kí nǹkan tẹ̀ ń fẹ́ máa fún yín ṣáà ni. ìmọ́lẹ̀ gẹ́gẹ́ bí abiyamọ àwọn àgbààgbà náà ló fọ̀nà bí wọ́n wà ṣe rí bí wọ́n ṣe wà yìí èèyàn ńlá ni wọ́n jẹ́ láyé mi èmi dẹ̀ wá ń wò wípé kò ní dáa kírú èèyàn báyìí níbi rere tó ń lọ kírú wa yìí má lè ṣe alátìlẹyìn fún wọn ṣe rí ohun tá à ń sọ yìí tọ́lọ́run bá jẹ́ kẹ́ ẹ gbé wa débẹ̀ ìmọ́lẹ̀ ẹ tún máa tàn kárí ayé jù báyìí lọ. kò sí ohun tẹ́ ẹ fẹ́ láyé yìí máa fún yín ní ìlọ́po méjì nǹkan tẹ́ ẹ bá fẹ́ máa fún yín sà i can do anything in fact i will do anything tẹ́ ẹ bá ní kí n ṣe láti jẹ́ kí n dé ipò yẹn torí mo mọ̀ pé lágbára ẹ ní àwọn èèyàn tó nífẹ̀ẹ́ ṣé wọ́n sọ ni. ó dàbí pé wọ́n ti lọ sínú ẹ̀yìn. Ah, ẹ má bínú o. yes sir ọlọ́run ọba àpèrè rẹ̀ ò fi hàn mí pé kẹ́ ẹ lọ lẹ́ẹ̀kan sí i wá mi nìyí o màrà dúró níbi tí mo bá dé yẹn kí ah. gbogbo nǹkan tó wà lọ́wọ́ wa kó lè pọ̀ sí i. bóyá ọ̀rọ̀ wa ò yé yín sà ṣe rí n ta wa bá yín fún ni wípé bẹ́yìn ṣe máa bá wa ṣe ta máa débẹ̀ bójú ó yẹ wá o bóyá ó yẹ ká débẹ̀ o bóyá kò yẹ ká débẹ̀ o àwa fẹ́ débẹ̀ àbí. ẹ jọ sáà ọlọ́run ọba àpèrire yẹn ta lọ́lọ́run ọba àpèrire sọ fún yín bẹ́ẹ̀ ṣe díjú tẹ̀sí báyìí yẹn ta lọ́lọ́run ọba yẹn sọ fún yín pé ipò máa wọlé àbí kó lọ lẹ́ẹ̀kan sí. àdìsá lọ́lọ́run ọba sọ. mo ti mọ̀ pé problem ti wà ìgbà tó ti ń gbé yín pamọ́ fún mi kó tó di pé ọlọ́run lo bọ̀bọ́ yìí fún mi ó ní mo ti mọ̀ pé problem wà èló làdìsá fún yín. mi ò rí rí. ẹ ò rí rí àpèrire ló jẹ́ kẹ́ ẹ rí àdìsá wọ́n spẹ́ẹ̀lì ẹ̀ fún yín àbọ̀ kọ́ sójú yín can you imagine. ayì máa bá wọn a máa bá mọ́lẹ̀ sọ̀rọ̀ ni torí tí ìmọ́lẹ̀ bá wọnú òkùnkùn ah, ó máa mọ́ rekete ni ìmọ́lẹ̀ ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ bá ṣe máa pa kínní ìlarada tẹ máa mú àwa délé ògo tẹ máa sọ wá di tuntun nǹkan táwa bá wá nìyẹn èmi dẹ̀ mọ̀ pé kò sí àṣetì lọ́rọ̀ yìí àti ẹ̀ máa fún yín jù bẹ́ẹ̀ lọ. Thank you, sir. I'm not impressed by your performance. Uh, kí la create anti-crime squad fun. Ṣebí láti fi reduce crime nínú ìlú yìí ni? Instead tó yẹ kí crime wa reduced, o tún increase sí ni. Pressure dẹ̀ wa wá látòkè ṣé fẹ́ gbaṣẹ́ lọ́wọ́ mi ni ẹ fẹ́ kó yọ mí ṣẹ́. ọ̀gá we are so sorry in fact with the rate ta ṣe arrest our youth of nowadays ó yẹ kí crime máa reduce ni but instead ṣe ló ń pọ̀ sí i yálẹ́nu ló jẹ́ fáwa náà ga. Um, sir ẹ má bínú i'm try but just that i'm planning láti intensify efforts wa to put in more necessary things in place and ima ti colleague mi dem promise a máa try láti reduce crime rate ní gbogbo jurisdiction yìí. please two ẹ má jẹ́ kó yọ iṣẹ́ please. ọlọ́run ọba àpèríre o ọlọ́run ọba àpèríre o ọlọ́run ọba àpèríre o ẹ̀yin lálágbádá ná aláwọ̀ tẹ́lẹ̀ ọ̀run ẹ̀yin lẹ máa ń gbà mí gbogbo àdúrà tí n bá gbà ẹ̀yin lẹ máa ń jẹ́ kó gbà ẹ̀yin lẹ máa ń lọ sílé àṣẹ bí bá ti ń tu ẹ̀ ń bá mi tu ẹnikẹ́ni tó bá ń wò mí tó ní ọ̀nà wo ni máa gbà ọlọ́wọ́n bá pè ríre o ẹ̀yin ló ń bá wí o ẹ̀yin ni kẹ́ bá mi dá sẹ̀ríà fún ẹ̀yin tẹ́ ẹ dá sọ́mọ̀ méje ilẹ̀ méje iná méje ẹ bá mi dá sẹ̀ríà fúru ẹni bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá pè ríre mo tún dé bí mo ṣe ń dé mo dúpẹ́ lọ́wọ́ yín fún oore yín fún àánú yín ní gbogbo ìgbà tẹ́ ẹ máa ń gbọ́ àdúrà mi tẹ́ ẹ jẹ́ kójú tì mí tẹ́ ẹ kọ́ máa ráyé rídi mi ẹ ṣé ẹ ṣé ẹ ṣé mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ yín ní gbogbo ìgbà ní gbogbo ìgbà ni ọpẹ́ mi á máa pọ̀ sí ọpẹ́ mi á máa pọ̀ sí ọpẹ́ mi á máa pọ̀ sí ẹ ṣé gan. èmi gbàdò ọmọ igun orí àkó torí kogun orí rogún tí mo ti jí lógún tí mo rogún ewé rí mo ṣàwọ alára rí mo mú kété bọ̀ mo ti ṣàwọ ajérò rí tí mo má fìrà bọ̀ àfìrà mo mú bàbá ẹ̀hún èèyàn tí ó sọ pé ń ni wọ́n gbà onítọ̀hún wọn múra kí ni mo lè ṣe fún yín. ẹ ṣe gan sa um, ẹ má bínú sa uh-uh. kì í ṣe ti gbéraga o mò ń wò pé tó bá rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ yẹn á lè fi dùn dáadáa àmọ́ tí ò bá rí bẹ́ẹ̀ kí n kọ́kọ́ ṣàlàyé ara mi mo rò pé ó yẹ kí ẹ mọ ojú tó jókòó wájú. ọ̀nàrẹ́bù ni mo ní mọ́. bọ̀dé bàbá tọpẹ́. mo mọ̀ bẹ́ẹ̀. ẹ ṣe gan ẹ mọ̀ mi gẹ́gẹ́ bí ọ̀nàrẹ́bù. bẹ́ẹ̀ ni àsìkò àti tún yan àwọn míì síbẹ̀ rè hmm. gẹ́gẹ́ bí iṣẹ́ tí mo dẹ̀ ń ṣe tí ò tí ì dúró mo fẹ́ padà síbẹ̀ as a matter of fact mi ì fẹ́ kúrò bẹ́ẹ̀ rárá rárá ah. bẹ́ẹ̀ ni tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni ó tí mo fẹ́ gangan nìyẹn torí kò dẹ̀ sí bó ṣe lè wù kó rí kò sí bí ọ̀nà ṣe lè há gágágá mọ́ adìyẹ tó kó má mọ̀nà àbáyé. bẹ́ẹ̀ ni. mo wá ní mo gbọ́dọ̀ mọ̀dọ̀ yín o èmi fún ara mi náà kì í ṣe pé mo dá jókòó lásán àìmọye ibi tèmi náà ti rìn sí lọ́tún ló hmm. àmọ́ ẹni tó bá jókòó sójú kan tó ní ètò mọ́ nìyẹn possibility wa kò má mọ̀ jù bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ni hmm, o ti fo erin pàápàá ṣoògùn. Eh, mo ti fi kìnìún ńlá mo ti fi ṣoògùn làyà ah. tó jẹ́ pé ẹrù ti bà wọ́n ta mi lẹ́tẹ̀lẹ́tẹ̀lẹ́ ó ní mo ṣe wò pé kí n fún sún síwájú díẹ̀ kí n wá bá ròyìn ẹ sà ẹ̀jọ́ tí yín mọ̀ tí mo ní lára kí n lè dòkúta ńlá tí ò ní kú olójú kan ẹ̀jọ̀. <laughs> <laughs> sórí ní tẹ́mi ó sọ fún ọ̀rẹ́ ọ̀nàrẹ́bù èèyàn tó bá gbárùn pamọ́ ló pàdánù òògùn lọ́dọ̀ oníṣẹ̀ṣe orí lórí ìtàtẹ́ ẹdẹ yìí èmi lẹ tọ́njà hmm. torí pé ńjọ́ tí alágẹmọ bá rìn èrùn ò gbọ́dọ̀ jà ńjọ́ tí èrùn bá jà alágẹmọ ò gbọ́dọ̀ rìn hmm. tẹ́jọ́ bá sì ń lọ sóde ìjà kó má jà lé ìjà lọ hmm. eléyìí tẹ́ ẹ bá wá yìí ìjà lẹ́ fi lò mí ẹ gbọ́ ẹ padà síbẹ̀ o ọ̀nàrẹ́bù ògùn bẹ láàrin yìí o. <laughs> ẹ wo èmi ti ẹ̀ jẹ́rìí kíka tó débi ni mo ti ròyìn ẹ ṣe wá rí gbogbo ohun tó wà nílẹ̀ tá a fẹ́ ṣe èmi mọ̀ pé ó ní àwọn kọ̀ọ̀kan tó máa là lọ ṣe rí gbogbo ibi tó wá wá dé tẹ́ ẹ bá fẹ́ ká ṣe pátápátá ẹ̀yin ẹ jẹ́ kémi a máa run pa sí a máa ran ẹsẹ̀ sí kó ṣáà ti ṣe ṣe nǹkan tá a fẹ́ nìyẹn. iyún ló kéré jù. ẹ mọ̀ tí mo fẹ́ kẹ́ ṣe fún mi ṣe rí i pé mi ò dárúkọ èèyàn kankan hmm bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ mo mọ àwọn ọ̀tá mi sínú mo mọ àwọn tí wọn ò fẹ́ kí n débẹ̀ mọ́ mo mọ àwọn tó ti fẹ́ lé mi ti pẹ́ àmọ́ tó jẹ́ pé wọn bá tèmi ní lára kò jẹ́ kágbára wọn ká mi. ẹ wo ẹ bá mi pa gbogbo wọn papọ̀ sẹ́yọ kan kí wọ́n di ejò kán máa rìn bọ̀ ṣọ́ọ́. kí ìjà ló fi wọn jẹ. nínú ìjà lọ ni ẹ jọ. èyí ò ló kéré jù sórí rákùrẹ́kù kan ò ní í fà kó kọjá inú ọ̀nà wọn ò lè kọjá rẹ láéláé hmm. àmọ́ Ìlọrin wá òbítíbitì owó wá nígbà ẹ bá wówó ń èmi ó wà wá gbogbo sílé tá a bá lò tá a bá parí iṣẹ́ nǹkan tá a bá parí iṣẹ́ nǹkan wò fẹ́ wò fẹ́ ńláwọ̀ ìwìrì wí hmm. ìwọ mọ́mọ́ lẹ́nu tá a fẹ́ rè ẹni tá a dìbò fún rè hmm. ẹni tá a yàn rè òun ló ṣe dáadáa ẹ lọ rè wówó wá. ẹ fọkàn balẹ̀ should I give him something? Huh? Mm. I should give him something. Huh? no no no jẹ́ ká ṣe ní tí eh, n yes baba náà jẹ́ kí n fún ọ ní nǹkan sí ẹ jẹ́ fún wọn sí ah, baba hmm? mi ní transfer sí mo máa ní kọ́ ọmọ gbé owó wá fún mi nísàlẹ̀ ńsìn máa kàn fún one million naira báyìí ṣeré náà ah! kó wá síbẹ̀. tó tó bá mi ooo tá a bá fẹ́ dókòó ń bẹ́ títí láyé ẹ jẹ́ kí mi mọ̀. bàbá kéèyàn ní kó má ní mọ́ òun bẹ́ẹ̀ ni kéèyàn má ì ní rárá ó hmm. sàn sá. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ mi yé mi. ìwọ ni tó fi kú ni. ọ̀rọ̀ mi yé mi sàn. ó yé mi jù bẹ́ẹ̀ lọ. bàbá ẹ ṣe o. ẹ ká lọ o. ó ti ṣe é ṣe. ìyá ẹ ìyá ẹ. ọ̀nà ọwọ́. kí ló ṣẹlẹ̀. ẹ pẹ̀lẹ́ tí mo ti ń bọ̀ náà ni mo ti sọ fún màdán pé ṣé kìí ṣe mọ́tò bàbá yìí ló ń bọ̀ yìí ẹ jọ kí ló ṣẹlẹ̀ pẹ̀lẹ́. kí ni rísì tẹ máa ń sọ fún àwọn ọmọ yín pé kí wọ́n juwọ́lẹ̀ juwọ́lẹ̀ fún mi bẹ́ẹ̀ ni pé ẹ fẹ́ wọ bọ́ọ̀sì. kí ni gbogbo òṣì. mo fẹ́ pè é ṣàkíyèsí kankan ni uh-huh. ṣe rí tí ọba lọ́pọ̀ oògùn tí ọba ń lékè mọ́ kò ní jẹ́ hmm. orí ẹni báyìí ó jẹ́ ju oògùn lọ hmm. orí ẹni ló lọ́jọ́ gbogbo. Uh-huh. Ah, ah, ẹ wá o ṣé ẹ mọ̀ pé tá a bá ta a máa ń tọ̀ ni torí tá a bá tọ̀ máa ń dẹran nídìí kí ni gbogbo òṣì àti ránṣọ kátikáti àtòṣì tó torí ẹ̀dá wa dúró lélẹ̀ ń tó fẹ́ sọ òjú báyìí lọ ló ń bá wa sọ gbogbo kí ló sọ lẹ́nu kí lè wí gangan ná. no no no no no no ah ah women leader ẹ má gbé yẹn wọ ẹ má ní láti respect wọn ẹ ṣáà aṣọ tán wọ àbí bẹ́ẹ̀ kọ́ ẹ jọ ẹ sọ pé ẹ̀yìn àdìsá lẹ wà pẹ́ẹ́sì lẹ́yìn mi hmm. èmi wá fún ìrànlọ́wọ́ nítorí bá a ṣe mọ̀ ẹ́ wípé kó o lè ràn wá lọ́wọ́ káwa lè wọlé pẹ̀lú adúrú gbogbo eléyìí tá à ń ṣe káàkiri ẹni tó bá lóògùn tó mọ̀ọ̀yàn tí ò bá mọ lọ́hùn tí ò mọ̀ṣẹ̀ ṣe ó ń tanra ẹ̀ jẹ ni òun la ṣe wá bá ẹ ó dẹ̀ ti yẹ̀ wá gbálẹ̀ nítorí pé àwọn tó dáa jù wá lọ ti fún ẹ lówó wọ́n ti fún yín lówó ẹ dẹ̀ ti gbà á mo dẹ̀ ti gbà ká mú ibi tó bá wù mí ni mo lè rìn lọ ẹ má stop mi lọ́nà mọ́ o ẹ rọra fi mí lẹ̀ o ẹ jọ o. òótọ́ ọ̀rọ̀ ni ká máa sọ wọ́n ẹ sọ tọrọ kọ fún yẹn o ṣìgìdì ò lẹ́nu fọhùn irọ́ báyìí ń lọ fúnra ni tó o bá wọlé yàrá ẹ lọ. ó ní dà fún yín orí yín burú orí yín dàrú ẹ e. wọ́n yẹ̀yẹ́ mi ní kán máa yẹ̀yẹ́ ẹ àṣẹ yẹ̀yẹ́ kanra ẹ mo máa fi yẹ̀yẹ́ lò ẹ́ yẹ̀yẹ́ máa bù ẹ́ látòkè délẹ̀ ọlọ́run ìjọ tó bá tún dá mi dúró tó bá tún ẹgbà dá mi dúró tó ní káwọn ọmọ ẹ dá mi dúró máa ń yìn ẹ́ abọ́dọ̀ kì í ṣe bọ́ngà máa yìn ẹ́ gidi. ṣé olórí burúkú ni ẹ ni. máa yìn ẹ́ pa wàá kú síbi tó wà oògùn tó ní tó fi ṣàkọ yẹn máa wo tó máa ṣẹlẹ̀ hmm. tí mi ò bá já epo lù ẹ́ lórí pẹ̀lú aṣọ orí burúkú tó wọn káàkiri kò pè mí lọ́mọ àlè hmm. aṣọ orí burúkú wo ló wọ̀ ẹ́ kí ló fẹ́ ṣe kí ló fẹ́ ṣe òun má dàgbàdúgbò ẹ̀ ohihi ohihi yìí dànù kò ní dáa fún yín ó pàdé èmi lọ́nà òun ní tèmi bá wọlé yàrá màá wọlé sí tí n bá kọ́kọ́ wọlé kò yẹ kí n sọ ilé tí n bá kọ́kọ́ wọlé màá wọlé ẹ̀ ni. ọmọkùnrin ní títì ìjọba ló kọ́lé sí nínú agboolé tó wà yẹn títì gbàbẹ̀ lọ sí mọ́ọ̀sì kan a máa wo olóṣì lálọ́ á máa wọ òṣì tó gbá mi ṣọ́ta òkè ẹ ti bàjẹ́. kò sẹ́ni tó gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ ọ̀ya yọmí yọmí o ọ̀ya yèyé mi o yèyé ọmọ nígbọmọ ọ̀ya òbírí ọkọ àṣekè ọ̀ya dolúmọ banja mi ò lówó afẹ́fẹ́ lé gbogbo ọ̀tá mi ní kò dojú ogun kọ kábíyèsí Ṣàngó Olúkòso kábíyèsí àgbàlagbà òrìṣà bọ́ọ̀rù mi là bá fọrẹ ayọ̀ ṣẹ̀ṣẹ̀ gbẹ́gun aráàlú ńlá bá fọrẹ àbùṣẹ́bùṣẹ́ eégún aráàlú ńlá tó ń jẹ́ Kòso bá mi dojú ìjà pa àwọn ọ̀tá mi ògbó onírè ọkọ mi lákàáyé ẹ̀jẹ̀mọ olúwọ̀nrán ọ̀dáná lọ́gọ̀jọ́ ògún adáná sọmọ a sì jó wìrìwìrì ògún onírè ọmọ rí ọ̀sẹ̀gẹ́ ògún lákàáyé o ìdè kó gbèjà mi. ìmọ́lẹ̀ yìí tún ni ìmọ́lẹ̀. <laughs> ẹ̀rín rẹ̀ sì pa mí èmi mọ̀ wípé a sì èrè ló bí ìyá ọ̀bọ ọmọgbọ́n díbọ́n ni àwọ̀ dúdú ni ọkọ̀ ń wọ́sọ funfun kiri tó ń parọ́ pé òpó Olódùmarè ńlòdìmọ́ ni àwọ̀ dúdú ni ọ́ ntẹ́mi wàá rònú ọ̀rọ̀ rẹ rí èmi mọ̀ wípé ẹyẹlé rẹ ń fẹ̀sìn rẹ pamọ́ ni ó wá ń pètèpèrò àti ṣẹ̀sìn adìyẹ ah! ó mọ̀ wípé ká tó dágbádá ńlá ńlá ti rí pẹ́ni ńlá ńlá gbádá ńlá tọ́ sí èmi èmi mọ̀ ni ọmọ òrò ń ké òrò ń sọ òrò dún nọmú nọmú nọmú nọmú nọmú nọmú nọmú nọmú nọmú nígbà ògbàlẹ̀ tá a bá lẹ́ẹ̀ fẹ́ mú mi lọ́wọ́ máa yọ bọ́rọ̀ tá a bá lẹ́ẹ̀ mú mi lọ́sẹ̀ má jò wèrè àjòkún àjòkún àrè má bọ̀ tá a lẹ́ẹ̀ mú mi lọ́yẹ̀ tó bẹ́ẹ̀ omi àgbọn ò gbọdọ̀ kan àǹjẹ́rẹ́ ò gbọdọ̀ jíjọ́ ọ̀pá kan mọ́ tó bá dán wò ilẹ̀ ni ó sùn èmi mọ̀ ni èmi àdó ń gbàdọ̀ mi bádùn kan bá dúró yóò gbé kan mi èyí tí ó sì gbé kejì mi èmi ni kíkú tó pa mí ojú kú apọn tèmi náà pọn. a kí ni mo mo ti bẹ̀rẹ̀ kí ni mo sún mọ́. funfun lẹ́lẹ́ ìbúgbé lẹ́dùnmọ́rẹ̀ ìmọ́lẹ̀ àríran gbò fara rí àbáwọ̀ òsì bẹ̀rẹ̀ àtà ìwọlé wọn zosa ẹ̀sì. ó yá ìmọ́lẹ̀ gbà mí ẹ rà mí kalẹ̀ ìyàwó mi ti ń rọbí láti fi jọ́ mẹ́ta kò ẹ gbà mí mi ì fẹ́ fojú sunkún ìyàwó mi. ìyàn dára ọbẹ̀ dùn ló pa akíndélé ló kò gbàjọ òrìṣà ń kò fún ọ léèdì jẹ ló pa bọ̀rìṣà ìkirè ìyàwó ẹ̀ làwọn ó jẹ̀ka ó jẹ̀gbá àwọn yẹn náà ló fẹ́ pa àwọn béèrè béèrè wa ń béèrè lọ́wọ́ ẹ̀. ìmọ̀lẹ̀ mo nífẹ̀ẹ́ ìyàwó mi mi ìfẹ́ fojú sunkún ìyàwó mi. Ha mo ṣèlérí tí ó bá bọ́nu eléyìí kò ní ṣàwọn mọ́. tó bá bọ́nu eléyìí jẹ́ kó mọ̀ pé ilé olóore kì í wó tán tí ká ní kì í wó kù kó tẹpá mọ́ọ̀rẹ́ láti ṣe. bẹ́ẹ̀ ni bàbá. sórí kòkòrò tó ń jẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ ló wà wà padà sílé ìwòsàn sórí aráalé yín kan wà tó ti ń ṣáájú yín tipẹ́tipẹ́ ẹ sọ fún un kó tú ọjà díẹ̀ wẹ́rẹ́ ìyàwó ẹ máa bí. Ah, ìyá kẹ́mi ìyá kẹ́mi ló wà ń di ọ̀rọ̀ mi ah! ó máa tọ́ wa. Mami, kẹ́mi wọ́n mi kẹ́mi àníkẹ́ wá jókòó iṣẹ́ ayọ̀ la máa gbọ́. àmì mo máa jókòó mo wà òkè. ẹ má kó ikú tí bá ti wá gbà ẹgbẹ́ kó sì jà lóṣù lọ́jà rẹ̀. o! Ah! Ayé yìí ti bàjẹ́. Bẹ́ẹ̀ fẹ́ báyìí mi jẹ́ ayé yìí máa bàjẹ́. Kí lẹ̀ ń sọ náà? Aṣíwò yìí mọ́ ìyàwó mi níkùn. Kí lẹ̀ mean? Kí ni mo ní bá? Ṣé mo tó kókò sí ọkọ lábẹ́ ẹ̀ ni? Kí lẹ̀ ń sọ náà? Kí ló wà lábẹ́ aṣọ? Ah! Ẹ dúró! Ah! ọwọ́ kílẹ̀ ah! àti èèyàn burúkú ni yín o. èèyàn tó bá rí tẹ̀ lọ tẹ̀ bọ́ọ̀sì ọmọ òbí yẹn nífẹ̀ẹ́ wọn ni o. ó ní yàn gidi kò tí yàn gidi kò tí ẹ̀kọ́ ayé burúkú ẹni tó bí yẹ wọ́n yà ọ́nù lélẹ̀. ọmọ àtẹ bọ Mr. Kọ́láwọlé kí ló ń ṣẹlẹ̀ bíbá mi ẹ̀sìpẹ̀sẹ̀ látọ̀dọ̀ yín. rubbish ni woman ìbá ìdánwò náà ó jọ ìmọ̀ ẹ̀hún mi ní kun ni. ó ṣe kí ni. ó ti yàwó mi mọ́lẹ̀ ni. <laughs> wẹ́ẹ́ inú mi dùn láti jẹ́ kẹ́ mọ̀ pé ìyàwó itọ́ dé mọ́lẹ̀ yẹn ó kò ní dáfẹ́ olórí ẹ̀wù kò ní dáfẹ́. mo lórí gógó onírogún mo ti jí mo rogún ewé mo jí mo rọgbọ̀n wọ oògùn tàjọbọ̀ torí ọ̀nàrẹ́bù ọlábọ̀dé òun ni kí gbogbo òlú ó dìbò o ọ òun ni kí wọ́n yàn padà sípò náà òun ni kó borí gbogbo wọn níbi tí àgbà méje ẹmọge méje tí wọ́n gbé ti wà níkàlẹ̀ níkàlẹ̀ kalẹ̀ ìfẹ́ ó yá kéjìtì náà kó dòdì ọ̀run gbúre gbúre gbúre gbúre gbúre kí wọ́n tún mú kó nílé ń gbọ́ kí wọ́n rò kálejò pé ọ̀nàrẹ́bù bọ̀dé o ní kí wọ́n yàn orí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ èyí tí mo wí lónìí kárò òró ọmọ èṣìṣẹ́ wa náà onírú onírú jọ èṣìṣẹ́ wa náà oníyọ̀ oníyọ̀ yọ̀ àdájìdìgbà àdájìdìgbà ó wọlé olórìṣà olórìṣà ń jó olórìṣà ń yọ̀ kíjọ bíjọ fún o káyọ̀ ò báyọ̀ fún èmi gbádùn ni èmi gbádùn ni pátápátá lomi máa ń pọ̀rọ̀ náà bó ṣe lòun káwọn ọ̀tá rẹ̀ pọ̀ tó òun náà ni kò borí wọn òun ni kò lékè ìkẹ́kẹ́ ní lékè igi orí bẹ́ẹ̀ ó sọ bẹ́ẹ̀. àṣẹ mo dúpẹ́ mo dúpẹ́ pẹ́ òkun ẹ̀yin tó láyé ẹgbẹ́ ṣe ń ṣe ẹjọ́ orí bẹ́ẹ̀ ẹjọ́ sọ bẹ́ẹ̀ bí tọ́ bá balẹ̀ kò ní padà sínú mọ́. àṣẹun àṣẹun aago tẹ́ lù lákọ̀ọ́kọ́ wọn lù kejì náà sí ẹlẹ́ẹ̀kẹta ni mo fẹ́ gbọ́ kó dún sódún orokogo ẹni tí ọba àbàdù yóò múra ètí ọba àbàdù yóò ti dẹnu wọlé torí ìwọlé ńlòkété ti tamọ tiẹ̀ gbogbo àwọn tí wọ́n dìde tí wọ́n ní wọ́n fẹ́ rọ̀ ṣubú àwọn ní kí wọ́n ṣubú o gbogbo èyí tí mo wí yìí ó rí bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ torí àkàríbìtì nígbẹ́nu gbọ́sọ̀rí àkàríbìtì nígbẹ́nu gbọ́sọ̀rí àkàríbìtì lọ́dún lọ́mú nàmú àwú ọ̀gá nàmú àwú ọ̀gá ọ̀nàrẹ́bù ọlábọ̀dé ó mọ̀yè yìí jẹ ó nawọ́ oyè náà tó lọ́wọ́ ó tó lẹ́nu ó jẹ ọrọ̀ kógó erin wo fọ́ erin wo yà ọ̀pẹ̀ àgbọn ìyẹ́ erin wo fọ́ erin wo yà ọ̀pẹ̀ àgbọn ìyẹ́ ooo ló dípá fún alágẹmọ níjọ́ tí ń ṣàwọ́ rèlú àjèjì o ọlọ́run mi là bá lọ òní dé tó bá lọ ò níbọ̀ o Ọ̀rúnmìlà ní tó bá ṣe níṣe tòun bí ìbá ṣe níṣe wọn ta ó ní màá lọ re màá bọ̀ re ẹ wá bí tó sunwọ̀n ẹ fà wá sí àwa ló nílẹ̀ o ìyá mi ọlọ́yẹ̀dẹ́ máa ń wọ̀n yẹ̀rẹ̀ o ìyá mi èmi lọ́mọ báwọn kóbì kórógbó ìsàlẹ̀ yìí kankan yéyéyéyé ìyá mi ẹlẹ́yẹ̀dẹ́ má gbọ̀n rí ẹrí ẹ o ọlọ́jọ̀ngbọ̀nú o àwọn máa jáwó lọ àwọn lè gbá wo mi torítorí àwọn lè gbá wo mi torítorí o olójòǹgbòdú àwọn máa jáwọ́ lọ ẹ dúró jẹ́ bẹ́ẹ̀ òmùmù kan lẹ́kàn kó mú wọn bẹ́ẹ̀ èyí tí mo wí yìí arọ̀rọ̀ mọ ẹ dúró jẹ́ bẹ́ẹ̀ ọ̀pá kan so ni fúlàní fi ń dàgbà màálù nígbò ó yẹ kọ́ làṣà gbé tiẹ̀ èṣù náà yóò oko tó o bá ro kókó dé tó o bá rẹ̀ ṣàkóbọ̀ ìwọ ló sọ pé gbèrè ọ̀sà ló wà ó ní ọ̀dọ̀ pẹ̀lú olúwẹ̀rí èṣù lọ́dún ògiri òkò ẹ̀pọ̀rọ̀ ti ń jẹ́ lọ́tọ́pa èmi awo alẹ́bí oṣù ni awo lọ́jọ́ awo lọ́lùpẹ̀nà èmi gẹ́gẹ́ ní fáwọn olókùn abìjà wọlé tí omi ọ̀rọ̀ ọmọdìmọ̀dì jẹ́ nǹkan rìbìtì ṣẹ́nu pẹ̀wù ṣògbóhùn èṣù lọ́dún ògiri òkò ó yẹ sáré tètè wá ìwọ́dà láàrin ògiri òkò abala ti jẹ́ látọ́pa wọn náà lọ sọ pé etí omi ní ìlò wa pẹ̀lú olúwẹ̀rí ọ̀rí mo mà wípé ńgbà tí ojú ń pọ́n apá ńjọ́ kìíní àná ìwọ ló ṣàgèdè sápá tójú òfin pọ́n apá mọ́ ńgbà tí ojú ń pọ́n ẹsẹ̀ ìwọ náà ló ṣàgèdè fẹsẹ̀ tójú òfin pọ́n ẹsẹ̀ mọ́ nítorí ọ̀nàrẹ́bù ọlábọ̀dé ó ti kọ́kọ́ jẹ́ lẹ́ẹ̀kan lọ́dún mẹ́rin ó tún fẹ́ lọ́dún mẹ́rin míì gbogbo ohun tó wá béèrè ni mo ti mú wáyé o. ó ti fi kèsì ṣé ó ti tẹ ọkọ náà. bẹ́ẹ̀ ni àṣẹ o. ó ṣàṣẹ sí. ó ṣàṣẹ sí. ó ṣàṣẹ sí. sọ wá rí àwọn ọmọge méje tó ń wo yìí gẹ́gẹ́ bí ohun tó béèrè gbogbo ohun tó yẹ kẹ́mi ó ṣe ni mo ti ṣe lára wọn mo wá pa gbogbo ìsìlẹ̀hùn pọ̀ níbẹ̀ láàrin yìí ire o èṣù gbogbo àyín tó kù dọwọ́ rẹ. mo dúró déédéé mo mọ̀ bẹ́ẹ̀ ẹ mẹ́ta làgbó kàn ó ṣe mo dúpẹ́. ògiri òkò onílé oríta. kábíyèsí. láàárọ̀ yàrá. abala tí ń jẹ́ látọ̀ pa. ẹ̀fọ́ rẹ̀ ń jẹ́ látọ̀. ìwà ló ń jẹ́ bẹ́ẹ̀. ìbálẹ̀ ló òkú ti ti ṣiṣẹ. a ti wọlé. a gbọ́dọ̀ wọlé o. a ti wọlé. wọ́n rí ah! mo dúpẹ́ ètùtù gbà orí bẹ́ẹ̀ ò sọ bẹ́ẹ̀ èèyàn ò gbọ́dọ̀ pẹ́jù láàrin béèyàn bá pẹ́jù bá bá pẹ́jù èṣù ní ọ̀lẹ̀ tó gbà bọ̀ wá. ṣe rí in tó ń bí mi nínú ni wípé wọ́n mọ̀ọ́mọ̀ ṣeun tí wọ́n ṣe ni wọ́n mọ̀ọ́mọ̀ dàrú ni àdẹ̀ nígbà èmi ti sọ fún wọn pé a máa fojú balẹ̀ ẹjọ́ ah, báwo lọ ṣe bí níṣojú wa ni kò ṣe pé bóyá ṣẹ̀yìn wa wọ́n ti ṣe ní before now ni wọ́n ti ń ṣe ẹ̀ má ọ̀nà rèbùsà wọ́n ti ń ṣe wọ́n ti àwa náà kò ṣe pé bóyá àsáré tó kò ṣe kó bóyá àgbìyànjú ṣe rí gbogbo ọ̀nà tí wọ́n wà gbogbo àyíníkẹ́ àyínípadà tí wọ́n lò gbogbo ẹ̀ pátápátá ni mo mọ̀ wọ́n dẹ̀ bí wọ́n ṣe pọ̀ tó bí wọ́n ṣe wọ́n ṣe wọ̀n torí mo ti pe gbogbo àwọn èèyàn tí mo mọ̀ everywhere tí mo ní places àwọn náà dẹ̀ support mi wọ́n ní we have to go to court gbogbo wọn báyìí wọ́n máa fi ojú balẹ̀ ẹjọ́ ẹni táyé ẹ̀ máa gba bẹ̀bà jẹ́ ayé ẹ̀ máa gba bẹ̀bà jẹ́ sọ́fẹ́ sọ pé ṣáà ṣe ń wọ̀ kí wa dáadáa ni everything la ṣe to book to book honourable to book Can I talk? Mo gbọ́ yín sà. A ti lose election yẹn. A ti lose owó. Millions of naira ó ti lọ. Mo dẹ̀ mọ̀ọ́mọ̀ kó owó báyìí, mo dẹ̀ dáná sun lójú ara yín, lójú ẹ̀mí yín. Kò sí wàhálà. Mo mọ ibi tí problem yẹn ti wá. Kò síbi méjì tó ti wá ju ọ̀dọ̀ ìmọ́lẹ̀ lọ. Ìmọ́lẹ̀. Mo ní ìmọ́lẹ̀ bó ṣe wà yẹn. Ó ní cloud lẹ́yìn àwọn èèyàn dẹ̀ nífẹ̀ẹ́ pẹ̀lú kíláàdù tó wà lẹ́yìn àti ìfẹ́ tí wọ́n ní sí wọ́n á fi dìbò fún wa ẹ ò gbọ́. lórí burúkú ni mọ́lẹ̀ ṣé rí tí mọ́lẹ̀ ò bá fẹ́ nǹkan kan kò fẹ́ ni o ó kàn déédéé má fi nífẹ̀ẹ́ wa ni torí kò ṣe pé bóyá mi ò gbìyànjú olórí burúkú ẹ̀ bóde ṣe wà bẹ́ẹ̀ yẹn òun bíi ti báwo ìmọ́lẹ̀ wà bẹ́ẹ̀ ìmọ́lẹ̀ wà bẹ́ẹ̀ ni máa wọlé máa wọlé ìlú tí wọ́n ti bí mọ́lẹ̀ tí wọ́n mọ̀ mọ́lẹ̀ rí rárá ṣé báwọn èèyàn ń dìbò bẹ́ẹ̀ tí wọ́n dẹ̀ ń wọlé. ìlú tiwa ìlú tiwa tó ti wá mọ̀ yìí nǹkan ìdálù ní ìṣèlú ẹ wò ó ẹ wò ó ṣẹ́rí tìmọ́lẹ̀ yẹn gbèsè ẹgbẹ́ kan olórí burúkú ẹ̀dá nìmọ́lẹ̀ òun fúnra rẹ̀ pẹ̀lẹ́ ni tó lè jẹ́ wípé ó tún máa ó lè máa dáná sí wa lábẹ́ wípé ká má débi tá à ń lọ ẹ rí gbogbo ọ̀nà tó gbà ní òun fúnra ẹ gba ọ̀nà wípé ká má débẹ̀ olórí burúkú ni èmi ò mọ tó ń pè nímọ́lẹ̀ ẹni òkùnkùn biribiri ni wọ́n rìgì ẹ̀ nínà wọ́n rìgì ẹ̀ mọ́ wa lọ́wọ́ ni ń dàdẹ̀ lè ṣe ni pé ká fojú balẹ̀ ẹjọ́. ọlọ́rìbù ẹ jẹ́ má bínú ẹ má bínú kọ́tà tẹ́tẹ́ ká ṣe é má ṣe. ẹ jọ ẹ jọ ẹ jọ ẹ jọ ẹ jọ tẹ́ bá sọ̀rọ̀ ó pè ní o ipẹ sọ̀rọ̀ inú ti ń bí mi o ah, mo pè kan ṣe yín ṣá ah. ṣé torí mo ti jú látẹ̀kan ah. ẹ mọ iye tí mo ti dà sígbó ni kò níye tí mo kó fẹ̀yìn ní wọ̀ọ̀dù yìí ni ṣé ṣé tí mo ní kẹ́ ṣe lẹ́ṣẹ́ tí n bá ní kẹ́ ná bẹ́ẹ̀ ṣe fẹ́ ná tó bá dẹ̀ gẹ́ bẹ́ẹ̀ lẹ́ṣẹ́ ná wá ìta fi lose election yìí ẹ má sọ kankan tí màá fi kúrò mi o inú bí mi ju bó ṣe yẹ lọ ẹ jọjọjọ kẹgbẹ́ dúdú bẹ́ẹ̀ ṣé torí mo ti ju yín torí ẹ tó wà mí kò níbi tẹ́ ẹ mú mi lọ ni kí làbá yọrí ẹ̀. ṣebí kò lè bá àdáná. Ah! ẹ wo anything tí bá ṣe fún yín ẹ máa gbà nínú òṣèlú ni owó ti lọ owó ti lọ wọ́n ti jẹ gbèsè tó pọ̀ kò sí kankan mọ́ kòrò fọwọ́ ìta gbangba la ìta gbangba la wà ó ti bí mi nù sí sí yín ni pé ọpọlọ mi ò sí tẹ́lẹ̀ o ẹ̀yin ẹ̀yin ẹ̀rọ sọmọ́yà ẹ sọ wípé ẹ̀rìn nítorí ìṣèmi ẹ̀jẹ̀ ta ló rìkọ́ọ̀dù yín wọ́n dẹ̀ ní kẹ́ ẹ ṣẹ́ lóru can you imagine wọ́n ní kẹ́ ẹ ṣẹ́ lóru wọ́n send video sí mi ta ló record hello inú burúkú ti ń bí mi inú òṣì ti ń bí mi mo ṣe wà yìí àbọ̀ mo fẹ́ kó yé yín o ebi ò yọ sọmọ o inú bí mi gan ni o ọ̀rọ̀ owó là ń sọ yìí o ọ̀rọ̀ rẹ̀ jẹ́ là ń sọ yìí àbẹ́gbọ́ kò sí ibi tí ìmọ́lẹ̀ lè wù kó wọ̀ mo lose owó ni ìmọ́lẹ̀ à lose ayé ẹ̀ ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ ni. ní funfun ní funfun funfun nẹ́nẹ́ ní ibùgbé Elédùmarè ìmọ́lẹ̀ àríwọ̀n gbò fáyé rí àbàwọ́ sì fẹ́ yàgá ni wáyé rán zosa ẹ̀sìn. ṣùwàdà. mascara. ṣùwàdà. mascara. ṣùwàdà. mascara. honourable ẹ tẹ̀síwájú. ìmọ́lẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín gidi gan-an ni inú mi dùn ayọ̀ mi kún torí pé mo rí pé ẹ rí ọ̀pọ̀lọpọ̀ igi lóko kẹ́ ẹ tó fi gé ọmọ gbẹ́lù bẹ́ẹ̀ sì ni ẹ̀yin lè jẹ́ kí ááyán mi kó máa gẹṣin lójú ẹdìyẹ mi ì bá ti jáwé olúborí tí kì bá ṣọpẹ́lọpẹ́ yín. aláàláàlá àìmọ̀kànmọ̀kàn rí o tọrọ àforíjì lọ́dọ̀ olódùmarè tọrọ olódùmarè nìkan lọba tó tó dúró tì ní kó fi mí ṣàtẹ̀gùn ni. tó bá jẹ́ bẹ́ẹ̀ náà ni ìmọ̀lẹ́ check five million Ah, láti fẹ̀mí ìwo irun. èmi ò kí ń jẹjẹkújẹ ẹ mú ẹ mú ṣẹ́kì padà ah, ah, afijù ní jẹ́wọ́ ọ̀mọ̀ràn ní jobi màrímà jẹ́ ní jàùsà ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí ẹ̀sìn tó ń gbowó lọ́wọ́ olóṣèlú àìmọ̀kànmọ̀kàn ló ń ṣe wọ́n owó tó yẹ kán fi tọ́jú mẹ̀kúnnù àwọn á mú wọn á nà gbọ́dọ̀ kó olóṣèlú yẹn ti rówó dá padà àwa sọ̀rọ̀ ẹ̀dọ̀jẹ̀lú ẹ wò ẹ wo agbègbè yìí dáadáa ọmọ tó bá mọ̀wé ẹ ṣe scholarship fún kó kàwé ẹni tó bá dẹ̀ fẹ́ kọ́ṣẹ́ ẹ empower ẹ lọ́tún lọ́sì káwọn lè dolórí lẹ́yìn wa ọ̀la nǹkan tèmi ní fún yín nìyẹn. ah ìmọ̀lẹ̀ irú èèyàn bíi tiyín máa sọ wọn láwùjọ àmọ́ mo fi ń da yín lójú gbogbo nǹkan tẹ́ ẹ sọ yẹn ni màá ṣe ẹ̀yìn dẹ̀ ní dójú tì yín nílé ìgbìmọ̀ àbùsùn. ọlọ́run ọba péré ra wà pẹ̀lú yín. àmín ẹ ṣé. ẹ ṣé mo dúpẹ́ o. ah ìmọ̀lẹ̀ ẹ rí i pé adójú ti ní nìyí ẹ rí i pé èèyàn burúkú lẹ́yìn mo wà ń bí lọ́jọ́ yẹn ẹ̀ ń lérí lẹ́ka ọ̀rọ̀ kan ṣó la tọ́ fún yín ẹ káàsán sà oríkì yín mẹ́fà lẹ́kì bẹ́ẹ̀ ṣe parí ìkànlẹ̀ mú kan bẹ́ẹ̀ ṣe parí ìkànlẹ̀ mú kan kò sí nǹkan kan méjì o ẹ kàn ń kíra yín lásán ni o ẹ lè ṣe bẹ́ẹ̀ ní gbogbo oògùn tó wà láyé yìí ara yín ló wà ìfẹ́ sùn lè mo padà lose now mo padà lose now gbogbo nǹkan tí kìí ṣe ni mo ṣe mo wẹ̀ lórí òkè mo wẹ̀ lórí àpáta mo rìn láàrin òru kò sí kankan tó wúlò nù ẹ̀. ó ní ọ̀hún ọ̀nà rẹ̀bù èṣù làwọn ọ̀bẹ ń sẹ́ odindi èṣù ni mo ránṣẹ́ torí mo rí pé èṣù ló lè jẹ́sẹ̀ yìí débi àbá. báwo bá bá wọlé shut up èṣù wèrè wọlé rán ah bí èṣù ṣe burú tó yẹn táwọn fúnra wa dá èṣù mọ̀ ẹ̀yin wá rán èṣù níṣẹ́ ṣé o káwá sọ wípé èṣù táyìn rán níṣẹ́ yẹn ó yàtọ̀ sí èṣù táwọn rán níṣẹ́ torí èṣù tí wọ́n jẹ́ èṣù tí yín ò jẹ́ báwo lẹ ṣe jọ kì tó fi wá jẹ́ pé èṣù tí wọ́n tí wọ́n rán níṣẹ́ òun ló padà jẹ́ tá a bá lóògùn kẹsọ pé lóògùn mo mú yàn wá síbi báyìí ajé bí èṣe bí alágbára ẹ wá ń ṣe mí sí ẹ sọ fún mi pé èṣù èṣù wèrè wọlé rán níṣẹ́. èṣù tí mo kì lójú yín tí mo ní láàróyè àròbó ẹ̀bọra ti ń jẹ́ látọ̀ ọ̀pá. tí good. tẹ́ ẹ bá dí ọ̀dọ̀ ìmọ́lẹ̀ ẹ lè bá kankan ṣoṣo báyìí níbẹ̀ gbogbo wèrè tẹ́ kó sílẹ̀ yìí àtẹlẹ tẹ́ kó sọ́rùn yìí àti gbogbo tẹ́ gbé kọ́ yìí mi ò mọ wúlò ẹ̀ mi ò mọ ìwúlò ẹ̀ ni àmọ́ tí mo fẹ́ sọ fún yín rèé mo kàn padà wá síbi láti wá jẹ́ kẹ́ ẹ mọ̀ ni o ibikíbi tó bá wù yín kẹ́ ẹ máa sá lọ ibikíbi tó bá wù yín kẹ́ ẹ lọ agbára tèmi náà ní màá lò lé yín lórí. ẹ mọ̀ ṣe báwọn ẹ ṣe é rókù tó ti kú wọ́n máa gba nǹkan lọ́wọ́ rẹ̀ ká tó wá ní ẹni tí ń bẹ láyé ṣé bí wọ́n ànáùnsì rẹ̀ póhùn lọ́jẹ́ ṣé wọn ò lè gba lọ́wọ́ rẹ̀ kí wọ́n gbé fún yẹn. ọ̀rọ̀ burúkú wò lè sọ ọ̀rọ̀ burúkú wò ní báyìí sọ. can you hear this man. can you hear this man. so ẹ tiẹ̀ láyà tálẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. ẹ jọ ọ̀rọ̀ kan ṣe olókùn tèmi fẹ́ sọ please ẹ rí ní oògùn ayẹta yín o. Ah, eh, eh, eh, ẹ bá ń bẹ̀ wọ́n ẹni.

ẹ̀sùn. lọ bẹ́ẹ̀ ó lọ ó lọ ó yá máa bọ̀ máa bọ̀ wọ́dà wọ́dà wọ́dà wọ́dà wọ́dà. ẹ tẹ̀lé ọ̀la ni. ibi tó mẹ́rẹ̀ẹ́sẹ̀ wù ẹrú ní bẹnu ilé yìí ẹyọ kan náà ni èmi náà mo sì ń gbé bẹ̀ ṣé yàrá mi náà fẹ́ẹ́ fi rẹ́ǹtì. ó jà wèrè ọmọ ẹlẹgbẹ́ ni. wọn bí ire talẹ ni. wọn máa tún tẹpẹ fún ọ kò ní dáa fún ọ lẹ́ẹ̀kan sí. bẹ́ẹ̀ ṣe sẹpẹ yóò gbọ́ irú òpè tí mo gbọ́ yìí. padà sẹ́yìn. a ah, kí ló dé ah, ah, kí ló dé wọ rìfásì kí ló dé. gbàgbọ́ hàn. bí mo wá gbà láti kọ́ ẹ́ sẹ́ wà ní tó fi fi ta. wàásù bẹ́ẹ̀ ni ẹ pààyàn gómìnà. irọ́ ìwọlé gba fún mi kí ni nǹkan tá a máa ń pa àtàn yín lè wá múra kankan lọ́sọ̀ ẹ̀ pẹ̀lú ọ̀run tèmi lẹ́kùn sí àbúrò yín lọ́yẹ́ pọ̀ yọ yín lọ sọ́sọ́ lọ́sí ń bá sọ́sí lọ́rùn ẹ̀mí apá rẹ̀ ló kó jẹ. ọ̀rọ̀ mi nìkan ọ̀rọ̀ mi nìkan bàbá burúkú ọ̀rọ̀ mi nìkan. máa bẹ ẹlẹ́dàá ẹ̀ àwọn ajínigbé kí wọ́n má jọgbé ẹ bá ní múra sọ nǹkan wa máa ní kúkú dé. mo ti mímọ sẹ́ méjì pàtàkì kan tí mo fẹ́ máa ṣe nílé ayé. sẹ́wọ̀n. alákọ̀ọ́kọ́ mo fẹ́ ṣe kí àtẹ̀ká. orí hmm. ẹ̀ burú mo ṣe hàn mo ṣe hàn kí àtẹ̀ká kìnnì síta àwọn ẹran àbí téèyàn. wà á fún mi náà màá kú sílẹ̀ màá gbàgbé ọmọ ẹni tí mo ṣe o màá mọ̀rúkẹ́ níbi iṣẹ́ tí òbí ẹ bá ti ń bá ẹ sọ̀rọ̀ tọ́ba tó fẹ́ e tó ẹ sùn mí tọ́ba tó yá kó máa lọ kó máa lọ rẹ̀. èmi ń parọ́. mo máa jókòó ní. èmi ń parọ́. ìwọ bá ma wí ìwọ bá ma wí òun kọ́ ló yọ tó tọ̀ yìí òun kọ́ ló lẹ́ tó tọ̀ yóò sì lé sílẹ̀ tọ́ba bí ẹni jọ tó lè bọ̀. ṣé o mọ̀ pé tí màá mi dúkìrí mi máa ń lè. bàbá mi ni wọ́n ń pè ní amẹ́fọ̀ láàyè. kí ló dé bàbá rẹ̀ ń ṣe é sí rísíkì nílò mẹ́fọ̀ láàyè. bébì sọ̀wọ́ pátákà. rárá o. Ah! tó bá yọ tó wẹ̀lì nǹkan a kì í rí ìdí òkú a kì í rí ìdí ọ̀sà èèyàn kan rí ìdí ọmọ ní gèlègèlè. mo ti ń wọ ọ̀gàn èmi ò sọ pé mi mo bí ọ báyìí wọ́n sì dẹ́ ẹni ìfún ọtí ìbá ti kówó rẹ̀ pọ̀ gan. ìṣèjọ yóò mú mi dé. ẹ jọ fún ẹ má bínú sórí yín rè ẹ sọ àpò orí yín rè. ẹ ti wọ́n dà pẹ́sọ̀ ẹ ti ṣe abẹ́rẹ́ orí ibú lórí yín pé wọ́n bá kì mí korí kì mí lọ́dọ̀ yìí kò sí gbàtẹ́ ní ìwú ẹ̀kọ́. nínú ọgá máa sunkún fún gbà mọ́tò pé mo ti ń wú ọ̀gá bí òkú ayé. akúkú bẹ̀rẹ̀ sí ní dé kàràǹgbà kẹ́lẹ́ ń ṣe fìlà lórí ọmọ tó ti nìyẹn. wèrè ìtumí kọ́ máa di ológun kẹ́ máa gbére pàdé òun kan níbi kí everybody wà. báwo wíṣọ àwọn agents máa ń parọ́ ni. wọ́n eh! tó ba lámbà ní à wọ́n lè fòkun rẹ́ǹtì fún yẹn tí ó ní pé ìta àsìkò tá a tọ́ba padà wá ń gbà mí kò ní rú mọ́. Ah, kí ló fẹ́ sọ àárọ̀ lọ́jà. Ah, owó náà fi ń kà lọ́dọ̀ wa. ẹ owó làwọn náà fi ń wá. Ah, ẹ̀yin fẹ́ lọ fi ṣiṣẹ́ ni. kò kó sórí burúkú tó ti máa iṣẹ́ wọn ní fún mi lówó ni. òṣè ọlọ́run òbójú mi jẹ́ ìgbà kan lè ní sun yàrá. ọkọ ọmọ ti sún òsì yàrá fún fún mọ́bà. ọmọ yàrá tèmi gan-an. yàrá tí ẹ gbogbo ó sùn wá. èyí ọ̀ ṣebí mo tẹ̀ sọ fún wọn wípé tó bá fẹ́ lu kíni ò gbọ́dọ̀ bẹ́ẹ̀ ni kankan sọ̀rọ̀. bàbá mi ìbẹ́ni bọ́ni sọ̀rọ̀ o. igi lè mi njọ pé mi ẹ ṣe yàn. òun ṣe ṣáìsì ni ìran ṣáínà ni mí owó tí n bá ti pè mí dá padà mà. ètò ah, ẹ̀ dá padà ìjọ tó yọ lọ. mo lè mọ́mọ́ lọ fi ẹ̀mí ara mi kí n fi dá yín lówó mo lè dọ́gbọ́n kí n kú síta kí n sì ní jẹ́ káwọn èrò òkú ìlú kí ìwà bẹ̀rẹ̀ sí ní wọn. wọn lọ kú bẹ́ẹ̀ tiẹ̀ báàmì. òkú rẹ̀ ọ̀dà. ẹ mọ̀ mí o. ẹ̀yìn rẹ̀ dùn fún mi ni wọ́n sọ bẹ́ẹ̀. báàmì mọ̀ ìyún ìyún ọ̀pá yín lẹ́kùn tí n bá ní kó fún mi látẹ̀yìn o gbọ́dọ̀ là tí n bá ní o làtàn kó o pàtàn dé tí n bá gbé sí ẹlẹ́nu má gbà tẹ́sù bá wá lómi tí mo fagídí gbé kíni mi sí ẹlẹ́nu gé jẹ. àdéhùn tí màá gbọ́ bíléwu ṣé bíléwu alákàrà ò létí ẹ̀ ni ìwọ ayé ẹ̀ máa bàjẹ́. bíléwu okú àlejò wèrè àpẹni tó ń wò lọ́sàn-án wàhálà máa so kíbà ìbá ṣe ìbá ní ọ̀fọ̀ o. akọ́nà ayé mo máa júbà o ibẹ̀ yíyá mi àṣàpè o àṣàpè lákẹ́ o àṣàpè lóko àṣàpè lọ́la tó fi délé ọwọ́ àrògùn ọlọ́mọ ó gboyè o ẹ̀yin ìyá mi abẹ́ni ẹ̀yin afẹ́jọ́jọ́ níyẹn ẹyẹ ní mo rántí pàtí èlé ẹyin ọ̀fọ̀kànnímù ọ̀fọ̀kànnímù ọ̀fọ̀kànnímù hmm, ìrànlọ́wọ́ yín ni mo nílò gẹ́gẹ́ bẹ́yìn náà ti mọ̀ wípé yeye ọmọ ní gbọmọ irùkẹ̀rẹ̀ a sì gbọmọ Ọ̀rúnmìlà. ẹ ṣe gbàdọ̀ mi kí ló dé tó o láyà títí tó o fi wọlé tọ ọwọ́ ológbò dúdú orí àjà wa ah, ó ti gbàgbé wípé àgbò tó gbó ṣáṣá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 ni mo bá mẹ́ mo wá wò wípé bẹ́ẹ̀rù ò bá kọlẹ̀ tó kọ òkè ó níbì kan àgbéga èjìká ni wọ́n ń gbé sí eyín ló jẹ́ kí n tàn yín wá ẹ ṣàánú mi. kí ló fẹ́ kí àwa ọyọ́ ṣe fún ọ. ẹ ṣeun mo dúpẹ́ n mo fẹ́ náà ni pé mo fẹ́ pa ìmọ́lẹ̀ kí ìmọ́lẹ̀ ò kú kókù kó borí rẹ̀ biribiri gbádùn mi. mo jẹ́ mẹ́. igbó dídì ló fẹ́ gbé fún wa ṣán yìí nítorí pé olódùmarè gbé agbára tó pọ̀ lé ìmọ́lẹ̀ lọ́wọ́. bẹ́ẹ̀ ni nítorí wípé àkàndá elédùnmarè ni. wọ́n bí èṣù ni kò lọ bẹ̀ lọ́wọ́ ẹ̀ tó léṣù nìkan ló lè bá ọ ṣe. èṣù láàrú òdùlókò kú mọ iṣẹ́ tọmọdé ilé ò gbọ́dọ̀ mú ṣeré láàárọ̀ yẹ àrùbọ ẹbọra ti ń jẹ látọ pa kò bẹlẹkùn sẹkùn ẹlẹkùn sẹkùn yẹ ń ṣẹjẹ èṣù. bẹ́ẹ̀ni èṣù. ibà ó ibà ibà kùtùkùtù àwọ̀ òwúrọ̀ ibà gọrígọrí àwọ̀ ọ̀sán gangan ibà kùnkùn ṣùwì àwọ̀ ọ̀gànjọ́ ibà ṣáká àwọ̀ òdòyẹ ibà gìrìmúlẹ̀ àwọ̀ òde ìjẹ̀ṣà ìbọ̀nàbọ̀nà ní onífìàgùrẹ́ ìbá jagunmọ̀lẹ̀ akáwọjọ ọ̀rú ìbá alájàntì èlé awere ọta ìbá girigiri wo ìbá girigiri wo ìbá òrògbòǹdù tọpọnjẹ ọ̀rọ̀ yàn wáyé ìbá òfàfà àwọn wọn lè bìrà. èṣù láàlú ògiri òkò ẹ̀bọ̀ra tí ń jẹ́ látọ́pa òbẹ́lẹ́kún sẹ́kún ẹlẹ́kún sẹ́kún láàárọ̀ yẹn ń sẹ́jẹ̀ òbó ní mí sunmi oní mí sunmi láàárọ̀ yẹn ń ó lọ láàlà àtàrà èrí fíẹ́fíẹ́fíẹ́fíẹ́ ọpẹ́lọpẹ́ gíga tẹ́bọ̀rága èmi gbẹ́dọ̀ mi ni mo fẹ́ kó o sáré tètè wá mo màmá tí mo fi wá lọ́sàn-án gan o títí tí n sì fi ṣiṣẹ́ ìtàn ẹnìkan ò gbọ́dọ̀ gbàgbègbè yìí kọjá kágbègbè yóò dákẹ́ jẹ́ kálejò darí wọn bá bomi ó yà ìwọ lọ́la. Láròyè ògiri okùn kẹlẹ níbi bá ti gbérí kẹlẹ àárí pẹ̀sẹ̀ ń bẹ̀. jọ́bí olófò mọ́jọ́. mo mọ̀ bẹ́ẹ̀. ìdájú kò yúdò lẹ̀. mo mọ̀ bẹ́ẹ̀. ọ̀rọ̀ jẹ́ ẹ̀dùn sẹ́yìn. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni. èmi ni bá mo mọ̀ bẹ́ẹ̀. mo mọ̀ bẹ́ẹ̀ yóò gbogbo ọ̀sà gbogbo ọ̀sà ló ṣe bà mbẹ. èmi tó ìjà mi bá ń tẹ́lẹ̀ wọ̀ fẹ́ ẹni kẹsù mọ́sẹ̀ o kátó wá wíta jáde o. èṣù mọ́sẹ̀ mi náà mẹ́lòmíì ni kò so ìmọ́lẹ̀. àṣẹ mo dúpẹ́. ọ ọ ọ jẹ́ ń sọ. ọ̀gẹ̀ ń forí lóṣù kí n sọ. láàlú ògiri o oorun ẹ̀wẹ̀ lákòókò tá a wà yìí kí n má ṣàkókò oorun lámọ̀ wà yìí ọ̀gbọ́n táwọn ọmọ adarí oorun wí ni wọ́n ń pẹ́ tẹ̀sùbọ́ ó ní. ọ̀fẹ́ ẹ̀kọ́ ní mọ̀lẹ́. àkàndé Elédùmarè. ní yọnu àfin rẹ̀ ó ní táwọn ń pè lésù. ó ní jésù dáwò. èmi èṣù láàbù òfin mò. wá wò ẹni tí mo torí rẹ̀ gbé tutù wáyé ṣe ń dípò ṣe ń díje kọ̀mọ̀ wọlé ẹni tí mọ̀lẹ́ tì lẹ́yìn lọ wọlé mọ́lẹ́ ní pẹ́pẹ́ tì láwọ. ẹ̀mí èṣù láàánú ògiri oko. ọmọ bẹ́ẹ̀ onílé oníta fọlá burúkú ti ń jala tó ká. àkọ́dé Olódùmarè ni ìmọ̀lẹ̀ ṣe. bẹ́ẹ̀ni omi mo rí ọ̀nà. ìmọ̀lẹ̀ dáràn ìmọ̀lẹ̀ mọ́mọ́ pé bó ti lọ́hùn ilé rẹ̀ nígbà ọ̀jẹ̀ ọ̀jẹ̀ sọ́bẹ̀ sùn ìyà mọ́mọ́ pé tọ́pọ̀ kọ́kọ́ tì mọ́lẹ̀ tọ́kọ́kọ́ ń ṣe báyìí náà tọ́sí ẹ̀mí rẹ̀ ó ti fẹ́ ẹ̀bọ́ sí èṣù lọ́wọ́ orò pé lè ṣẹ́gbẹ́ èmi ni èmi gbádùn mi ọmọ gbẹ́kú lọ́dún wọ́n jẹ́ kó o mẹ̀sọ́ àyọ́ kó o tó sọ̀dá igi ó kọ́rin kẹ́sẹ̀ torí ńlá ni mi wọ̀nyá jẹ̀kọ́ omi ẹkù ni mi wọ̀nyá rọ̀kà tí n bá lọ tán ojúde yìí oríta yìí ó lè gbàlejò ẹ mọ̀ ìmọ́lẹ̀ kọ́ ìmọ́lẹ̀ ni. àrúdé. ẹ̀bàrà tí ń jẹ́ lọ́tọ̀ ó pa <laughs> onílé oríta ìmọ́lẹ̀ kó àmójúfẹ́ mi. èṣù káàbọ̀ sí àgbàlẹ́ mi ìmọ́lẹ̀ mo máa rẹ́jà lọ́gbọ̀n ṣé kò sí. <laughs> ìmọ́lẹ̀ bá a ti rí nu bá a ti rí ní màlúù ọ̀kálà àgbàdo mi òun ló ní ìdàpẹ̀rẹ̀ tùtẹ́ mi ó ní ìdàpọ̀ tùtẹ́ mi ó ní ìpínlẹ̀ olórí wá pàrọ̀ mo mi mo ní sẹ́ńsẹ́ àbí mọ́sẹ̀. ẹ máa wá wò ó pé àkọ́dé Elédùmarè ni wọ́n ìránṣẹ́ Elédùmarè yá Elédùmarè tó fi sẹ́rọ̀ mi ló fi sẹ́rọ̀ fún èso níṣẹ́ àmọ́ mo wá kí ọ lọ ní o hmm. mo wá kí ọ lọ ní o hmm. mo wá kí ọ lọ ní o lọ́rẹ̀ fún oníyọ̀gí ìbádùn mi kọ́ má bá tiẹ̀ jẹ́ torí kọlọ́rù ẹ̀kọlọ́rù ẹ̀kọlọ́rù ẹ̀kọlọ́rù ẹ̀kọlọ́rù ẹ̀kọlọ́rù. èṣù òye gbàdúrà mi tí ọba fi àárọ̀ hàn dì í akọ funfun gbogbo nǹkan tó wà wájú tèmi tí lódùmarè gbé fún mi ó ju ọ̀rọ̀ gbàdọ̀ mi lọ ọ̀tọ̀ọ̀tọ̀ lódùmarè dẹ̀ yanṣẹ́ fún wa. mo mọ̀ bẹ́ẹ̀ mo mọ̀ bẹ́ẹ̀. òróró kíní que nem faz mi lọ́kàn sí pé ọ̀bà tó ní eu jù ètùtù ti gbé wà rẹ̀ bato o bá ọ̀bà tó ní pẹ́ ètù ti yọ̀ kálẹ́ jù eu bá ọ̀bà ní wípé ètù ti ètù ti burú jù o yẹ mọ̀ sí. ní máa dẹrù ah. kánú ẹ. èṣù fi gbàdọ̀ mi sílẹ̀ elédùn tó dáàrí ti mọ̀ yóò ṣe bá bu wa tó iṣẹ́ hmm, hmm. hmm, ọlọ́run ran oníkálukú wa jẹ́ ká jẹ. wọ́n tún gbèsè rẹ dẹnu. ti má dùn inú rẹ ti má dùn ìwà rẹ ti má dùn ìbàdàn ni wáyé o. tó wọ ẹni tó ń sọ ni aṣọ àti ẹ̀mọ́ ara ọlọ́run a máa yọ wá. òun lọ́ọ́ bá pè torí ogójì wọ̀lẹ̀ o. bẹ́ẹ̀ sì ni igba ọwọ́ tó ń àmúṣẹ̀yẹ mo dùn títí tí mi ò rí dùn mo sapá títí bákan náà lọ́rọ̀ ayé mi rí ìmọ́lẹ̀ ṣàánú mi. ìrìn ẹ̀ sì kú ẹ̀ kan torí màá láti bẹ Olódùmarè lórí ọ̀rọ̀ ẹ̀ àti fi kankan hàn mí lórí ọ̀rọ̀ ẹ̀ ṣe lọ́rọ̀ ẹ̀ ṣokùn. jagunlabi dé. baálé jùlọ abìlà ká dé baálé ìyọnu. àrà arúgbó nìgbẹ́ baálé ìjọ̀gbọ̀n. eré èṣù láàánú dé onílé oníta. ògiri òkò onílé oníta. ó ń lọ láàrin ọ̀dẹ̀ àbájá ọ̀rẹ́ mi ìmọ́lẹ̀ lọ́dún rẹ̀ òdùwọ́ ti rí mi ní mo wà lórí ìta ni mo máa ń gbàwọ̀ ọ̀rọ̀ kan tó ń sọ àbẹ́tì mi gbàgbọ́ ya ni ọpọlọ rẹ̀ tó kùkù òkùnkùn mọ́ òkùnkùn mọ́ òkùnkùn mọ́ káì káì káì tọ́ káì ní ọbẹ̀ lẹ́nu ìmọ̀ràn tó ràn ọ́ sẹ́nà lọ́rọ̀ yìí náà sí kí ló wá dé tì nílé rọ lọ. ìrànlọ́wọ́ wọn kàn yín ìrànlọ́wọ́ nǹkan bíntín nǹkan yẹpẹrẹ báyìí nǹkan kékeré báyìí lẹ́tọ̀ àtúkẹ́sù ọ lẹ́tọ̀ àtúkẹ́sù obi àbùtà obi àbùtà obi àbùtà méje lẹ́tọ̀ àtúkẹ́sù pápá ìlú kọ́pì méje obi àbùtà méje bàbá ele como fún ìyá rẹ̀ bàbá ilé kún fún ìyá rẹ̀. ọ̀rọ̀ rẹ̀ ó làtúnṣe. bàbá ẹ jọ̀ọ́ ẹ bá jẹun padà wá mọ́ ìmọ́lẹ̀ mo bá yín sọ̀rọ̀ látẹ̀kùn ẹ̀ dáhùn ẹ má jẹ́ kọ́rùn mi ṣókùnkùn ẹ jọ̀ọ́ ẹ má káyé mi rí bákan náà. ọ̀dà arákùnrin mi sọ pé ìyá ẹ ló ń ṣe ẹ o ṣùgbọ́n lọ ra obì àbàtà méje kó gbé fún ìyá ẹ nǹkan kí nǹkan tó bá rí kó padà wá sọ fún mi. ohun tó bá ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ kò jẹ́ ń gbọ́. ìmọ́lẹ̀ màá lọ rà báyìí báyìí báyìí màá sì kó lọ fún wọn ẹ ṣe gan. àdúrà ẹ gbà ẹni tó bá kàn ní kó wọlé. Okay, arákùnrin ah, ah. ẹ fara yín balẹ̀ o kí ni nǹkan tí mo lè ṣe fún ọ. ẹ̀yin àgbàlẹ́dẹ́ àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọ ìyàwó mi ló kàn ṣàdédé bẹ̀rẹ̀ sí ṣe gọ́gọ́ gan ó bẹ̀rẹ̀ sí ṣe gọ́gọ́ gan ni ẹ wo gbogbo ìgbìyànjú mi láti pé kára ẹ̀ yá bí mo ṣe ń ju àdá sókè nígbà bàbá ibi pẹlẹbẹ ló fi ń lélẹ̀ hmm. kàkà kí ewé àgbọn dẹ́ṣe ló tún lè kókó sí ní ìmọ́lẹ̀ ẹgbàá mi kódà mo ní láti tì mọ́lẹ̀ ní kí n lò lórí ọ̀fẹ́ láti wà ń bí. Ah, arákùnrin ó dẹ̀ ní orí ọ̀fẹ́ láti gbé débi. ẹ gbé ta ni ìmọ́lẹ̀ kílẹ̀ ń sọ yìí odidi géńdé ọkùnrin méje ló bá mi mú un tí mo fi ráyè tì mọ́lẹ̀ mélòó mélòó e, e, èmi kémi wá dámú wá bí mi lè dámú wá ìmọ́lẹ̀ gbà mí. ah màá láti wọlé àdúrà láti gbàdúrà lẹ́dẹ̀ ti ṣú báyìí lẹ́dẹ̀ ti ṣú ah ó ṣì wá ń tòsí. ọ̀rẹ́ mi ká ọ̀rẹ́ mi ká tòsí mo wà ọ oh, ike ẹnu adá ni wáyé bá ti fẹ́ ọ dá lè rí ètò fẹ́ ọ lè rí ètò mo fẹ́ràn rẹ ìwọlẹ̀ mo fẹ́ràn rẹ jù lórí ìta tí mo wà lọ́wọ́ mo sì mọ̀ nǹkan tó ń sọ nǹkan kan àbí tí mi ń gbàgbọ́ yàtí ọlọ́ọ̀ lè tẹ̀lé nítorí wọn fẹ́ ṣàdúrà ó ti gbàgbé wípé iṣẹ́ tá a dá ni wáyé ṣe fún ọ gangan rèé òun rèé òun rèé jọ rèé ọgbọ́dọ̀ tẹ̀lé ní ọ tẹ̀lé kíákíá ọ ṣe bọ̀ tí mo ń ṣe é ọ sì padà wálé ó ké pépépé bí àwọn bàbá sọ̀nà tó bẹ́ẹ̀ lè ti ṣe tán ọ sì máa padà bọ̀. rà arákùnrin kò sí wàhálà àdúrà máa gbà ara ìyàwó ẹ máa yá màá sáré tẹ̀lé ẹ lọ ṣùgbọ́n mi ní pẹ́ o torí mo láti ṣètò àdúrà tó pọ̀ lálẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀yà eh, ẹ wò ẹ eh, jẹ́ sáré tẹ̀lé ẹ eh, mi ní pẹ́ dé gbogbo àwọn tó kù tó béèrè ẹ bá wọn sọ̀rọ̀ ẹni mi ní pẹ́ padà ẹ ó ọ̀rẹ́ mi ti lọ ìmọ̀lẹ̀ ẹ máa ṣe mo máa dúpẹ́ ẹ wọ́n ní yinyinyin kẹ́ni ṣe míì ṣé tara ìyàwó mi lè yá báyìí ẹ ẹ̀yin àgbàlẹ̀ ní ẹni tá a bá ṣe lóore tí ò bá dúpẹ́ bí ọlọ́ṣà kò ní lẹ́rú lọ ní ìmọ̀lẹ̀ mo dúpẹ́ o ẹ ṣé o mo dúpẹ́ o. mo dúpẹ́ o kẹ́ẹ̀jẹ́ kó dọ̀ ayé gbé mi lọ mo dúpẹ́ o. ẹ wo hmm. ọlọ́run ọba àpèrírè lọ́pẹ́ yẹ fún ṣe rí nǹkan tẹ́ máa máa ṣe ń sìn kẹ́yìn náà ṣọ́ra ṣe rí àgbàlagbà tí ò bá kí ààrẹ ó fọkùn sóra ẹ̀ ní ẹ wá wo ẹ fọwọ́ síbi tọwọ́ ń gbé o ah. kẹ́ẹ̀dẹ̀ máa gbàdúrà sí ọlọ́run àpèrè nǹkan tẹ́ bá ń bí ó máa da yín lóhùn eh, kò sí májíkì kan nínú nǹkan tẹ́mi ṣe pé mò ń képe ó dẹ̀ ń gbọ́ ẹ̀yin náà lè ṣe the same thing ẹ wá máa tẹ̀ jẹ́jẹ́ ní gbogbo wọn tẹ́ bá ń ṣe ẹ rántí pé àwọn kan wà tí ọlọ́run bá kó ilé ayé lé lọ́wọ́ àfi ká bẹ̀rù wọn. ẹ rírì gbà o ogun tó dẹ̀ ti ṣe kò ní gbèrè mọ́. àmín àmín ẹ ṣe gan ìyàwó mi ah i'm so happy. <laughs> ìmọ́lẹ̀ mo rí i pé ojú ọjọ́ ti wọnú ṣé ẹ wá kú ní faramọ́ wa di ọ̀la báyìí torí ẹni ọ̀wọ́ bíi tí yóò gbọ́dọ̀ máa rìnrìn o. Ah, ó ti di bẹ́ẹ̀ báyìí o nǹkan ẹyọ kan tó kàn dùn mí ni pé mi ní ráyè ṣe àdúrà sí ọlọ́run àpèrè bí mo ṣe máa ń ṣe ìyẹn nìkan ló dùn mí. ẹ ẹ ẹ lè ṣe bínú ẹ lè gbàdúrà bínú àdúrà yìí máa wà. Eh, kò lè yé yín. kò lè yé yín. ẹ ọ̀dà ẹja ṣe báyìí. ta ni ẹ kí ló ń wá nílé agbára mi kí ló ń tó pa àwọn ọmọlẹ mi ta ló ní kò wọ bí báwo ṣe dénú ilé agbára mi báwo ló dénú ilé àdúrà mi kí ló ṣẹlẹ̀ ìbọn tí wọ́n ta ló rán ẹ ta kí ló ṣe mo ń bẹ lọ́rọ̀ lọ́wọ́ ìjà rẹ. kí ni kí ni ẹgbẹ́ kí ló ṣe lè. Ah, ọlọ́run lọ bá àpèrire o bá ah. àpèrire. ojú ní ẹ kì í ṣàìmọ̀ fún lóko èèkàn ní nínú ìlú ẹ má bínú a ní láti ṣiṣẹ́ wa bí iṣẹ́ a ní láti tẹ̀lé lànà òfin kúṣẹ́ agbára wo ló wà lọ́wọ́ gbá tó lóun fẹ́ gbọ́n odò òkun gbẹ èmi kò mọ̀ pé lágbára ọlọ́run àpèrè rẹ̀ àfẹjù àṣebìyàn. tí a bá parí ìwádìí wa tí a rí pé ẹ kankan nínú ọ̀rọ̀ tó wà lẹ́yìn a máa fi yín sílẹ̀ àmọ́ tó bá jẹ́ pé ẹ nípa nǹkan tó ṣẹlẹ̀ yìí i'm sorry ẹ máa ní láti fojú balẹ̀ ẹjọ́ ṣé ẹ ti prepare case file wọn. bẹ́ẹ̀ ni sir ṣé interrogation room ni kí mo lọ for now or cell. interrogation room for now. All ṣe bóun nìyẹn ṣe bóun ni gbogbo fúlégé fúlégé mọ́lẹ̀ ṣe bóun ló ti wà kúlà kó lu àwọn ọlọ́pàá tí ò lè jáde yẹn ó kú bó ṣe máa jáde ńbẹ̀ yẹn. kò tiẹ̀ lè bọ́ ńbẹ̀ ó di gbére ṣòkòtò wéré. Mm, listen èmi ni mo ní bí lóòótọ́ gbogbo àwọn tó dẹ̀ wà níbí tèmi ni wọ́n ó ti jẹ́ ká máa farabalẹ̀ díẹ̀díẹ̀. tẹ́ ẹ bá fẹ́ ṣe àjọyọ̀ wípé ojú tẹlẹ́gàn wípé aláṣejù àtújú ẹ̀bùnmi gbóná <laughs> díẹ̀díẹ̀ ni kẹ́ rọra máa ṣe ẹ má palariwo ṣé mi náà ń pariwo ni. ọ̀nàrẹ́mù. ẹ má jẹ́ ká <laughs> ṣé mo ti ń pariwo ni. díẹ̀díẹ̀ ni kìjẹ́ bóun yẹn ti lọ sókè náà díẹ̀díẹ̀ ló kàn wá. kò ní dáa fún mọ̀lẹ́ ayé ẹ̀ máa bàjẹ́ ni bí àṣẹ nìkan á ní tiẹ̀ ó ta. gbogbo nǹkan ni mo lè bínú sí àmọ́ ọ̀kan tó máa dùn mọ́ mi nínú jù òun ni kẹ́ ẹ jẹ́ káwọn èèyàn kọ̀ọ̀kan mọ̀ pé èmi ni mo kó bá mọ́lẹ̀ ọ̀nàrẹ́bù ọ̀rọ̀ yín á dẹ̀ máa dá mi lọ́rùn òun tẹ́ ẹ sọ ó dẹ̀ ń dùn mọ́ mi nínú bẹ́ẹ̀ ṣe ń sọ ẹ̀yin lèmi wá o téèyàn bá mọ̀ kò jọ yín lójú. Ah, kí ló fẹ́ jẹ mí lójú ń bẹ̀ fún ẹni tó ní kí n má jẹun ẹni tó ní káyé mi bàjẹ́ ẹni tó jẹ́ kí n lùsẹ̀ mọ iye owó tí mi ò bá ní nǹkan fẹ̀yìntì nǹkan tí mi ò bá ní irú bíi káàkiri nǹkan ṣé kí n máa kí n máa lọ tòní. Ah, èmi ni wọn ò ní yọ̀ sí èmi ni wọn ò ní í yọ̀ sí bí mo ṣe fẹ́ kó rí bẹ́ẹ̀ náà lórí èmi ni mi ò ní í yọ̀ sí ọmọ tí yóò èmi ni mi ò ní í yọ̀ sí èmi ni mi ò ní í yọ̀ sí bí mo ṣe fẹ́ kó rí bẹ́ẹ̀ náà ló bàràbà bẹ́ẹ̀ni jíjìnjà kẹ́jì jíjìnjà. oru ọlọmọ o oru ọlọmọ o oru ọlọmọ o ọmọ ní onílé ló máa rẹ àjèjì ò mẹsẹ̀ ẹ bẹ́ẹ̀ àjèjì kan fòru wọ̀lú wọn ni kó máa wálé ara rẹ̀ yòókù gbogbo lọ ikú kan ò gbọdọ̀ pa mí o torí bí ikú bá ń pa gbọ́dọ̀ ńlá tágbọ́dọ̀ ńlá máa ń gbọ́ tí ikú bá ń pa kọ̀bì tí kọ̀bì bá ń tẹ̀ ikú ò gbọdọ̀ pé yó inú omi ikú kì í pa kẹ̀kẹ́ ọlọ́mọ àfìdísó ikú má pa o àwọn ọ̀tá mi ni kí kú ọmọ pa gbogbo àwọn tí wọ́n dìde gbẹ́bọ ni wọ́n gbà jákìlá mú wọn èmi mo wí torí bẹ́ẹ̀ yẹn wájú bá dẹ́rọ tèrìbí àgbà ọ̀rọ̀ kan ọ̀rọ̀ kan táwọn bá sọ ọ́ ní àdègùn bó pa títí kàṣà iṣẹ́ orí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ ifá àìlára jẹ́kẹ́ mi ò lára owó <laughs> láàánú ògiri òkú ẹ̀bọ̀ra ti ń jẹ́ látọ́gba ṣé o sí mo rẹ́ jalọ́gbọ̀n èyí ti rí. mo mọ̀ bẹ́ẹ̀ mo mọ̀ bẹ́ẹ̀ èyí ti wá rí tó ń pẹ̀fọ́ yánni lẹ́fọ̀ọ́ dùn kí ló ṣẹlẹ̀. iṣẹ́ tá a bá fi lọ́jà. ẹ làdá jẹ́. kì í padà. nǹkan yẹjú wọ ṣé ń tọ́ fẹ́ wínú. iṣẹ́ bá fi wẹ́pọ̀ ó ti di dandan kíkọ̀ jẹ́. ìbéèyàn bá fọ́ lójú olè pa ni. mo mà jíṣẹ́. ọjà iṣẹ́ wo lọ ti jẹ́ mbẹ́. mo jíṣẹ́ tó ọ̀rẹ́ mi. ìtì mo rán ọ sí ìmọ́lẹ̀ ọrí sẹ́wọ̀n jẹ. ètùtù jíṣẹ́ ọ̀bọ̀kìsà ọ̀bọ̀kìsà kọ́lẹ̀. mo jẹ́rìí rẹ ẹ kò ní parọ́ ti ẹ̀kọ́ mọ̀ wọ̀. ọba ọ̀ṣẹ́. ọ̀ṣẹ́ ọba tìbà. ọba tìbà. ọba wèrè. sọ́ọ́kù. tèmi ní ìwà bọ́ọ̀ parí mo wá jẹ́kù. èmi ló bọ ọjẹ́ délẹ̀ mi. ọ̀dà mo lè lọ bẹ̀ báyìí ní ìsìn nígbà tó bá mo lè ṣe tó bá mo lè sá nǹkan burúkú sí. ọ̀pá fífi. mo lè bá. ọ̀pá fífi.

ẹdìyẹ rẹ ń bẹ nínú àgbo. ọmọ pé mo fẹ́rẹ̀ àtẹnu jẹ. mo mú wa mo mú wa mo sì á o o ìwà ah! o ọ̀rọ̀ àbáfo ọ̀rọ̀ àbáfo mo jẹ́rìí rẹ̀ yan tí ó ń meṣu onítọ̀hún ó gbìyànjú ta ni dẹ́mọ̀lẹ́ níbi tèmi wà èmi àkàrà jẹsà sẹ́nu fukọ̀fukọ̀ jóòyàn àwọn ọmọ ìdá olórí burúkú sì ní gbẹ́lẹ́wì ó jẹun jésù lọ ó lè jẹ́ jésù ní wa. ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ ṣé ìwọ rò pé ibì kan wà téèyàn ti lè képe ọlọ́run ni kò síbi téèyàn ti lè képe ọlọ́run ṣùgbọ́n kò tó lónìí yẹn sọ ó ní ibi gbogbo ló wà ibi gbogbo ló wà ibi gbogbo lọ́wọ́ wà sórí arákùnrin tó wà pẹpẹtẹ sí tí wọ́n rò pé àfìgbà tí wọ́n bá délé agbára ah, níbẹ̀ o lè pe ọlọ́run á àmọ́ ìwọ fi ohùn ọlọ́run sílẹ̀ o wá ń jẹ́ kí ohun èṣù kó máa tiẹ̀ ọgbọ́n ìmọ́lẹ̀ kò síbi tọ́lọ́run ò sí kẹ́pẹ́ ọlọ́run kò dìgbà tó bá délé agbára níbi táwa ọlọ́run wà bẹ́ẹ̀ ìgbàgbọ́ ni kò dìgbà tó bá délé agbára kẹ́pẹ́ ọlọ́wọ́ kẹ́pẹ́ ọlọ́wọ́ ó ń gbọ́ ó ń gbọ́ ó ń gbọ́ ó ń gbọ́. wà á kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ ò ń ya wèrè kò tí jẹun jẹun ilé máàdì o ò rí pé mò ń láàgùn o ò fẹ́ra fún pẹ̀sìnà ẹ o ò fẹ́ra fún pẹ̀sìnà hmm? lẹ́gbẹ̀ẹ́ mi lẹ́gbẹ̀ẹ́ Zozad Ensign. Ọlọ́run ọba lọ́ba pèrè. Stop now. Ah, stop. Good evening, sir. I'm Inspector Afolashade Afolayan of Special Anti-Crime Squad. Please, we heard that there is red alert, and that's why we are doing this stop and search. Please come down so that we can search your car. Oh, yeah, yeah, yeah. Oh yeah. Go and open the boots. Go and check the boots. Don't worry, don't worry, don't worry. Are you sure? Oh, yeah. You can enter. You can go, you can go. Oh, yeah, move, move, move, you can go. Go, go, go, go, go. Go. Decker. Uh, ah, good evening, ma. I'm Inspector Afolashade Afolayan of Special Anti-Crime Squad. I need red alert, and that's where we are doing this stop and search. Please Can you just come down so that we can search your car? Bọ́mí ò ní ẹrù òfin kankan ní mọ́tò mi. Wáyé tẹ̀lé fẹ́ sáàjì. Ó check everywhere. Madam, ṣáà máa wọ̀rí ìbò fún wọn sílẹ̀ yẹn. Mi anything. Madam, am I wọ̀rí, I check everywhere. Um, search everywhere. Madam. What? Eh. Cocaine? No, powder ló wà sà kọta rí nínú mọ́tò yẹn. Madam, níbo lẹ ti Arrest her. Oya. Move it. How come? Báwo ni you ṣe di alààyè? You were declared dead? Báwo ló ṣe dalàyè? Tell us. Oga, kò yé mi o. Eh, Ẹ̀mí nẹ̀ pé nítorí lédè tí wọ́n ṣe dìtẹ́ẹ̀nì mọ́lẹ̀ Ah. ah ó ti tán ó ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ sí ni. ohun tí mò ń sọ fún ẹ ni pé ó dàbí sleeping tablet ni tó o bá ti lè lò ó ó máa dàbí kó o ń sùn ni àmọ́ lójú tí wọ́n wọ́n máa rò pé o ti kú ni bọ́ lọ́dọ̀ tiẹ̀ oorun ni má wọ̀rí. kí ló mean by nǹkan tó sọ yìí ṣé wọn sọ fún ẹ tẹ́lẹ̀ ni ṣé mi já pààyàn ni hmm. ah. ó kà nínú history mi rí pé mo pààyàn rí ni àbí kí ni ìtumọ̀ nǹkan tó sọ ah. ohun tó ohun tó máa tún ẹyí ẹ ṣe là ń sọ̀rọ̀ pa ẹ̀ náà nígbà tó ṣe kò fẹ́ ṣe lọ́fẹ̀ẹ́ ṣe bá òwò là ń sọ̀rọ̀ pa ẹ̀ ó dẹ̀ ní iye tí wọ́n fẹ́ fún ẹ ó dẹ̀ ní nǹkan tí wọ́n ti bá ẹ sọ tó o bá ṣe ẹlòmíì àṣe o ó kàn jẹ́ pé ojú ọmọ tí mo láìkì ni mo ṣe ń sọ eléyìí ẹ̀hẹ́n ó ṣe ń gbọ́ mi nìyẹn ó máa wà ń bẹ́ẹ̀ for like six hours o ò ní mí má wọ́rì wọ́n máa rò pé nǹkan kan ṣẹlẹ̀ ni immediately làwọn máa débẹ̀ làwọn máa try láti rescue ẹ̀ kúrò mẹ́ ọ̀dọ̀ tiwa ló máa jí sí ìwọ má wọ́rì kò ṣáwà ń bẹ̀ kí gbogbo paparazzi yẹn fi ṣẹlẹ̀ láàrin one to two hours that is all àwa dẹ̀ gbé ẹ e kúrò mẹ́ ó ti tán ó kúrò ń bẹ̀ báyìí nǹkan tó bá fẹ́ jẹ ni kò jẹ́ ó lè jẹ́ honourable ó lè jẹ́ kánsílọ̀ àdúgbò yín ìwọ kan sọ fún mi èmi á tiẹ̀ débẹ̀ tí wàá jẹ́ kánsílọ̀ àdúgbò yín nǹkan tá a kàn fẹ́ kó ṣe náà nìyẹn ó dín láláyé ẹ nìyẹn àwọn fámìlì yìí ṣoríire lọ́wọ́ kan nìyẹn. ẹ ẹ o ṣẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ ó sì ní orí ẹ pé máa get back sí ẹ mm. má gbọ̀njú o má dẹ̀ sọ fún anybody mm. má sọ fún ẹnikẹ́ni tó bá sọ fún yàn máa mọ̀ kíní kan máa sọ mm. fún mi lára mi pé o ti ń sọ fún yàn máa pè ẹ́ sí táìmù yẹn ló máa fi mọ̀ ok. ṣe rí ẹni tó bá ní kí la máa ṣe òun la máa ṣe hàn ìmọ́lẹ̀ ti rógò a máa bàyí ẹ̀jẹ̀ completely ni tó bá ní olórí burúkú lòun àwa máa jẹ́ kó mọ̀ ó máa ṣorí burúkú láyé ó máa ṣe lọ́run gbogbo ọ̀nà tó bá gbà tó bá rò pé ó mọ̀ láti fi jẹ́ ìmọ́lẹ̀ a máa dòkùnkùn sáyé ẹ̀ ni. Ah, mi ò sí nílé o. mo ti dàrú mo ti rí i pé owó tẹ fẹ́ fún mi ó tó lánàá mo ti ṣetán láti ṣe because he that sees an opportunity to transform his life and let time steal such from his grasp He's a loser in his entirety. Uh-huh. Now you are talking. Any two bafeka bá I'm ká jẹun yó, a máa ń ro tiẹ̀ mọ́kà ni. Wá fọkàn to ẹ balẹ̀ o. Àwọn honourable five million naira fún ẹ. All you just need do is get me in and your job is done. Eh the shock wọn máa fún mi lówó yẹn. Lówó tó ti wà ńlẹ̀, wọ́n máa fún you get the money wo kàn ṣáà jẹ́ kémi wọlé. kẹ́ẹ̀dẹ̀ máa wọ ati jẹ́ àti mu òun ló sún mi débi tí mo wà yìí àwọn honourables tẹ̀ ń wo yẹn wọn náà fi tó dáa tó dáa sáwà lápò owó tó ń dẹ̀ ń wa ni mo fi live large mo fi òye yẹn ni mo fi take care ara mi nǹkan tó fa ní ẹjọ́ nítorí omi ní ṣe bẹ́ẹ̀ mo ti máa bọ́nu eléyìí mo promise pé mi ò ní wà bàjẹ́ mọ́ ẹjọ́. mo assure pé àti ìwà àtàwọn tó kù ẹ̀ ẹ̀wọ̀n lè máa kú sí i. the afternoon. I don't understand. Kí ló dé kí ló ṣẹlẹ̀? Kí ló fa agbo nọ́nsẹ̀nsì? Kí ló mi? Ṣé tí ń mi tẹ́lẹ̀ ni? What's all this? Obviously, ah. madam, I am Inspector Olayinka Agbaje uh-huh. from the Special Anti-Crime Squad. Eh, ṣọ́ mo jale ni? Ṣé mo gbébọn ni? Ṣé mo jí nǹkan lọ́wọ́ yín ni? kilo ló kilo kí Why all this? Madam, àṣírí tẹ bò ó ti tú. Fún di èyí, a máa nídìí ní àgọ́ wa láti béèrè ìbéèrè kan àbí méjì lọ́wọ́ yín. Ẹ jọ wo ni mo bò tẹ́lẹ̀? Ah, madam. Ah, inú mi á dùn tí ẹ bá lè comply pẹ̀lú wa if not kò ní wà òkè pẹ̀lú yín o as you can see we are trained to kill madam ó yá move it madam move hey shut it up move it move madam i'm not joking with you move just keep quiet move madam and you move it gently move it gently please be fast. mo bí lèrè ni o kí ni right tẹ ní láti wá síbí láti sọ pé fẹ́ arrest mi. honourable iṣẹ́ wa là ń ṣe i respect old age you are very stupid. you are very you are you are stupid. ọmọ ọmọ ọmọ èjì mi ni. kí ni èjì yín. àbúrò ẹ̀ dàrú ni. ẹ máa gbọ́rọ̀. tẹ́ ẹ bá pẹ́kẹ́ tó kò mí sí mo lè sọ yín dàdí yẹn. ẹrù tí ẹ bá ẹ rárá àyà máa kò yín o. tó bá ti ẹ̀ rọ̀yàn níṣẹ́ ẹrù ṣé bá fi tọmọ jẹ. ó kọ ẹ̀kọ́ déédéé débi àwọn wo ni àwọn wo lẹ́yìn abọ́ lọ́yà ṣọlá. ìmọ̀lẹ̀ ẹ má bínú sí wa ẹ̀kọ́ ti fojú omi mu àti ojú àṣebí kúrúkúrú ti fẹ́ lọ lójú ọ̀rọ̀ náà àárí dandan mọ́ àti rìnà kedere a ti rí wípé ẹ mọ nǹkan kan nínú ọ̀rọ̀ yìí you are not guilty bí mo ṣe sọ fún yín lọ́jọ́ yẹn mo ní tá bá padà rí nínú ìwádìí wa pé ẹ mọ̀ nǹkan kan a máa fi yín sílẹ̀ kẹ́ máa lọ you are free to go. Ah, ẹ ṣe gan-an ọ̀gá ọlọ́pàá inú mi dùn ẹ lágbára ọlọ́run ọkọ̀ ọba àdáọba kò ní í ṣáyé lẹ́sẹ̀ àná ọlọ́run a máa wà pẹ̀lú yín gbogbo nǹkan tẹ́ bá dáwọ́lé a máa yọrí sí ẹ ṣe ẹ kúṣẹ́. ọlọ́run ọba àpèrírè o ọlọ́run ọba àpèríre o ọlọ́run ọba àpèríre o ẹ̀yin ni mo tún pè lénìí bẹ́ẹ̀ ṣe ń gbàdúrà mi ẹ máa bá mi gbọ́ lọ bẹ́ẹ̀ o. lónìí ni kò ní dọ̀la ẹ̀yin onílé yìí o mo fẹ́ ká ẹ sáré tẹ́tẹ́tẹ́tẹ́ ká wá ọlọ́gbà yíra gbà yé mi ká ọlọ́gbà yíra gbà yé mi ká iná gbági tútù mú mo jí mo mú àwọn ogun bọnu mo fògùn bí lọ́lọ́gùn lè rí ọ̀rọ̀ oríta bọ́ọ̀lù ń bẹ̀ jáde rú òdòmúdòmú kí lòdò ìjì mẹ́rin ní bàbá ọbọ òrùn ní bàbá gbẹdọgbẹdọ òjìǹpa ní bàbá òfẹ́gẹ́ láàlà ewédomi ìràdọ́gọ̀dọ̀ àbàtà níjàrá èmi gbẹ́dọ̀ ni àwọn afáàgìrì ho èmi àdàgìrì àdàgìrìgìrì rẹ bíyà ìwọ ọmọlá yìí ó ti pẹ́ tó o ti ń ṣe agbọ̀n òṣùwọ̀n yàrá ti kú lónìí àdángọ́lótó ojú ò àjàngbóló tó yó ó sojú kókókó pànìyàn pànìyàn àjàngbóló tó yó ó di wọ̀ nígbó amúbíẹ̀yà àjàngbóló tó yó mo fẹ́ kó gbéra lẹ̀ bó ṣe ń bá wọn bàbá mi ṣiṣẹ́ nígbà wáṣẹ́ òṣùwọ̀n mọ́lẹ̀ ti kú lónìí ni mo fẹ́ kó gbénú ayé lónìí ni kó máa gbòdì ọ̀run lọ àjàngbóló tó yó àjàngbóló tó yó àgbàgbà hàn hàn nílẹ̀ fún ọ lọ́yẹ́ ó gbogbo kọ́ńkọ́ ọmọ rẹ̀ rẹ̀ bá ti sà bí wọ́n bá mi ọ̀rùn mi là bàbá mi fẹ́ náà rẹ̀ dágbà bá ó fẹ́ náà rẹ̀ sọ́gbà ìmọ̀ràn ó ní báyìí gbogbo tóun yóò ṣe máa ṣe àbámọ́dá kan ní dátì ẹ̀kọ́ mọ́sẹ̀ àdáńgọ́lọ́ tójú bẹ́ẹ̀ lẹ̀ wà á gbàbí kíbi ni mo wí níbikíbi tí mọ̀lẹ́ bá wà mo fẹ́ kí wà àdáńgọ́lọ́ tójú kó o sáré lọ bẹ̀ kó o lọ rè mú. tàbá wá rí ẹnìkan tàbí inú obìnrin tàbí tí a fi abẹ gbé jáde tó lóun rí jẹ́ kádùúrà mi gbà ọlọ́wọ́n bá pè ríre ẹ̀yin ló ń kọjú sí ẹ̀yin ló ń bájà nǹkan tó bá wù yín kẹ́ bá mi fi ṣe. torí pé ifá kan ní olúgbòjì àjànà lùfẹ̀ ọkùnrin ẹrẹ tí ń wá bí omi ọkùnrin ẹjàsí ẹrẹ tí ń wá tọlúfà lẹ́yìn báyìí ló ní wá lẹ́gùn ìgbà tẹ́gùn sunkún pọ́n wò láṣẹ lẹ́nu ìfá lọ́dọ̀ ọ̀rọ̀ kí n láṣẹ lẹ́nu ó yà àjẹgùn ló tú o tú o gbẹ́rẹ́lẹ̀ lọ́rẹ̀ ìbámọ̀lẹ̀ ẹ̀ pádànù èyí tẹ́ dá sọ́mọ̀ méje tẹ́ dá ilẹ̀ méje tẹ́ dá iná méje tẹ́ ń dá mi gbogbo ògbà má o gbogbo àdúrà tí mo gbà ẹ jẹ́ kó máa gbà alágbádá àná aláwọ̀ tẹ́lẹ̀ ọ̀run alẹ́ lọ sẹ́kù. ṣúra jáde lọ bẹ́ẹ̀ jáde. <laughs> orí ibu yóò ti mọ̀ níbikíbi tó bá wà. mo mọ̀ pé bí ẹ̀dáńgọ́lọ́ ojú ṣe jáde lọ tọ́ba kọ́kọ́ kì í gírì yóò kọ́kọ́ mu lámùwá yóò kọ́ dúró báyìí ná wọ́n ṣe borí rẹ̀ dàrú ni tọ́ba tún kì í mọ́lẹ̀ gírì ní yóò fà kíní tún dànù ní ìwọ <laughs> olórí ibú ayé rẹ̀ ti bàjẹ́ mo sọ fún ọ tẹ́ka tó dágbádá ńlá láti rí pẹ́ ní ńlá lẹ́gbẹ́dá ńlá sọ sí èmi ọmọ alẹ́bí oṣù ni àwọ̀ lọ́jọ́ àwọ̀ lọ́lùpẹ̀nà èmi lẹ́nu ọmọ olókun abìgá wọlé tí omi ọ̀rọ̀ ọmọdémọdé jáǹkọ́ rìbìtì ṣẹ́nu pa. Yeah! Yeah! Yeah! sí èèyàn tó bí láti inú obìnrin tó lè pa mí. bó ṣe rò yẹn gẹ́lẹ́ ló jẹ. ọmọ mi èso àgbàyè lọ́lájídé tèmi ṣoko. I am coming back. I am coming back. ọmọ mi tẹ́ ló kú òun ló wọlé dé yìí o mọ́tò yìí ní problem mo máa pe mẹkáníìkì bẹ̀ yẹn. ìgbà tí ẹ̀yin gbé ẹ ti ẹrọ mi sójú títì ẹ̀ mọ̀ kó máa ta. ẹ fẹsẹ̀ ìdè capsule. òkè sọ nítorí korúkọ jẹ́ jọ lójú ló ṣe fẹ́ jọ lójú but in all sincerity ọ̀rọ̀ yóò jọ mí lójú o. since there's no enough evidence jẹ́ ká arrest bọ̀bọ̀ yìí once for all. ẹni tó bá ti smart jura wọn lọ òun ló máa para wọn. abẹ́rẹ́ ò gbọ́dọ̀ wọnú ara tó ń wó ni. Ah, tí wọ́n gbọ́ pé wọn kọ́kọ́ ń dánú gbó ṣe ni ọ̀pọ̀ ẹ̀rọ kan ló máa kó àwọn ọjọ́ tó máa dín gbó má jẹ́ ìparọ́ fún wọn òkú ẹlẹ́jà ń tà. gbogbo nǹkan tí mò ń try láti ṣe kí n fi get bọ̀bọ̀ yìí àfi bí pé òun kò ń fura pé ìkọ̀kan ṣẹlẹ̀ he is very smart. a jọ pé mi ò wá òkè for now ni ó mọ iṣẹ́ tí mò ń ṣe. ní estate tí mo ti pàdé kúlẹ̀ àwọn èèyàn kì í ní mẹ́sàn-án mẹ́wàá ni jẹ́ kẹ́ bá mi pa ó wù mí tọkàntọkàn mi ò fẹ́ ní nǹkan kan ṣe pẹ̀lú any one of you again. orí bá aṣọ ṣe ìyàmú ẹ lọ́rùn mo rò pé pọ́pì yín tó ń gbó ló ya aṣọ lọ́rùn ẹ. wáyé tẹ̀ yín ìdí lórí fiẹ́nsì mi kí ló ṣẹlẹ̀ gangan náà. o ò lè fẹ́ taxi driver o ní láti rí dókítà. gbogbo tí n bá pè lónìí mo fẹ́ kẹ́ bá kò tẹ̀lú. seriously tired of this hardship. Ti sú mi. you sú ẹ̀mí. Kódà tí o ṣe òkèlè jíjẹ, ó sàn ju wàrà tó máa mú wàrà lòdì. Bí ọ̀nà ìlú mi máa sọ pé tẹ́lẹ́jọ́ bá ti mọjọ́ ìlẹ́jọ́, kò yẹ kó pẹ́ lórí ìdọ̀bálẹ̀. Mo tún wá ń sọ̀rọ̀ orí ìfẹ́ bí, mo tún wá ń gùn mí gàràgàrà. Ọmọ ojú ọ̀rọ̀ ńlá ní tó tó pelẹ̀ ní ọlá níyọnu. Yéè! ra mọ́tò fún mi ni are you crazy. àṣírí ṣe ló dé explain nǹkan tó ṣẹlẹ̀ fún mi now who is she why is she making a fool of herself. ìwọ ọmọ ni wípé àtẹ́lẹwọ́ ẹni kì í tan ní jẹ. ọ sọ pé ò ní sẹ́ lọ́wọ́ kí ló ń tí ò ní sẹ́ lọ́wọ́ ń retí aburú ni. sáré owó mi gbádùn ẹ̀ kí ni gbogbo eléyìí. ọlọ́run máa ń ti gbàgbé sọ́rọ̀ àwọn ọmọ ènìyàn. òun ti máa ń sọ fún ọkọ gbogbo Hello. I wish you had listened to me when all this started. Ní àbámá sí ni mo mess to. kóra ẹsẹ̀. Kí láǹfààní orí bẹ́ẹ̀ ṣe? Kí láǹfààní ẹ̀ tó fẹ́ dalé mi rú? Ìgbà tó lọ́rùn bá yẹ dá ìkòyà àwọn ọmọ sí ìmùpadà. Kí ló máa dàbí ìgbà tí wọ́n lálàá? Yàtọ̀ sáwọn tó ṣẹlẹ̀ sí gan, àtàwọn tó wọ̀n láti tà. Bí àlá ni o. Bí àlá ni o. You know ah. what breaching of agreements is about. You know the consequence? Wọ́n gbọ́ èdè méjìlá yé, ṣùgbọ́n mo gbọ́ èdè tí láyà tó mo gbọ́ owó. kò yẹ ilẹ̀kùn ọ̀rọ̀ ẹ jìn. àṣejù yìí ti fẹ́ pọ̀ jù kí ló dé bá tíjà létí ẹ̀ ní àfilẹ̀ ẹjọ́ tó bá wá fọ́gùn mọ́ tíjà lórí nǹkan. ká ẹ kú ọ̀hún àti ẹ lọ sókè òkun ẹ mọ̀ bá mi bẹ̀. mọ́ mi mọ́ mi mo fẹ́ bẹ̀ yẹn ni ẹ dá ẹ̀bẹ̀ là ń bẹ òṣìkà. èmi ló ṣìkà. Where you Zandalele. Zandalele, Zandalele. Zandalele, Zandalele. Zandalele, Zandalele. Zandalele, Zandalele. Oríkèlè wà. Àyànfẹ́ mi, ìfẹ́ mi, hmm. igi lẹ́yìn ọgbà mi, ìfẹ́ ìmọ̀lẹ̀ mi. Bàbá wa bí ọ̀dà, bàbá náà pẹ́ tálákà ní tòun wọn sọ. Ọ̀ya, ilé bàbá mi ilé bàbá rẹ lọ́wọ́ lè bàbá rẹ bàbá gidi. wọ́n bá gba imú ya ayé ẹ̀ tó bẹ́ẹ̀. kí ló dé gan ojú ẹ lọ ni. sẹ́ẹ̀rì tọ̀fà olórí ibú sọ̀rí tọ̀fà kò ní dá fún ọ kò ní dá fẹ́ tọ̀fẹ́ jọ sùn. ṣé wọn pé ti ṣàlàdé ló bá sọ̀rọ̀ ṣá. ìfì ìgbà tí sẹ́ẹ̀sẹ̀ tì rẹ o. etí ta ni. iná o. ọgbà dùn. ẹbí ìdàgbọ́ bá sọ̀rọ̀ àti màṣẹ́fẹ́ wa màṣẹ́fẹ́ wa kí ló dé mú ní iná sí mi o fẹ́ tó fẹ́ tọ́ ọkọ mi lójú ni. ṣá lè dà fún mi báyìí. ìyẹn kò sọ wọ ẹlẹ́dàá ó ní kán alágbàá kú ọmọ àkùtù rè sùn ebe ẹni bí tí ń ṣe bí ẹni fojú kó gbé ẹbọ ẹwọ bí ṣe ń hanrun. kí láì pẹ́ lè sílẹ̀bù. sílẹ̀bù ni èmi àtẹ̀fọ́wọ́yà já káàdì lónìí wọ́n jẹ mí mọ́ jẹ wọ́n wọ́n jẹ rọrùn sèmi àti wọ́n jà gan ẹ̀ fọ́ni ọjọ́ èso. àwọn òbí ẹ ń bó owó ṣòfò. yá padà kó máa lọ kọ́ bó ṣe máa máa tàtà. ó lè kàwé yìí o. ó tún lọ léèwé ọjọ́ márùn-ún náà fún yín kẹfì kàwé kẹfì ọjọ́ méjì kẹfì sinmi nínú ọjọ́ márùn-ún tún ti yí ọjọ́ kú òun kò yẹ ká mọ̀ lọ léèwé lọ́jọ́ márùn-ún ọjọ́ méjì ló ká mọ̀ orí ìjọba ò pé nìyẹn àbí tó sọ fún mi kọ́ yìí. you mention one. legislative is the functioning of people to help people even if people are too busy for people people will still help for people. àpá ṣé èsì pa pàpẹ́ pa. wó bá tẹ́ ẹsẹ̀ rẹ bí ẹni pé ẹran ń jẹ lọ́wọ́ ọgbà lẹ́nu rẹ̀ ìwọ tó ń wọ̀yọ̀ bí ẹni wó bàdàn tí mo dá pé ọmọ bá mi ṣe ajá àbórí ń ta ọ́. Sidi kí ló dé bí nǹkan tó báyìí. wọn kì í yan. bẹ́ẹ̀ni Sidi ń kí yín. máa wọ ẹnu ẹ ẹnu rẹ bí òròbó ajá ìmọ̀ daran sọmọ nìwọ ìyá àbí tẹ́dì. àmọ́ kankan dá mi lójú o something is missing. ṣí ká dé ṣí ká dé ṣí ká dé ṣí ká dé. ọba kú oró òdìrẹ kú. àdé ah, máa sọ ah, fún báyìí. ó yà má pẹ́ òun. hii da wani mugami Àkànjí Àjìù ikú ni mí tí pani lewe ìwọ lobo lobo lobo loba ni gbe yen le ni ba kọlù mí torí ja mi ọmọ forí na lo afẹ́fẹ́ o ofeyidi fẹ́lọ́pẹ̀ sẹ́rẹ̀ tètè kọ́ lọ́jẹ́ mi. ṣé bẹ́ẹ̀ náà ṣe wá ń fọ́ lójú nù. <laughs> Ah. orí ọba alájú ìrí ọmọ orí ọmọ. a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o ẹ ẹ̀ wá sí ìrí nǹkan kan. lẹ́nu sábẹ̀ ara ò ní wo kòkò ní wájú jẹ. àwọn eléyìí ti pàlùwọ jẹ àwọn eléyìí ti ń jáde lọ́sàn gọ́gọ́. lọ́sàn gan ah, ah, àwọn àgbàlagbà lọ́sàn gan. iṣẹ́ ẹ̀kú ni o. má jẹ o ikú ni kì í sẹ́wọ̀n. ilé òjò olè ọjà ẹyẹ burúkú òkè gbére kòwé òkè kò ní gbẹ́rọ̀ ṣẹ̀ṣẹ̀. mo mọ̀ yí ọmọ mọ̀ pé mo mọ̀ ẹ ti pé soso ó sì di dandan kẹ́ soso. gbọ́dọ̀ lẹ́rù òfin gbà òfin gbà lẹ́dọ̀. òfin ọ̀gbẹ́ gbọ́gbọ́lẹ̀ ó kà ti wá ó yà bọ́lẹ̀. ojú àwo pé. bẹ́ẹ̀ sí àwo bá ṣe méjì wọn rìn bí babaláwo méjì bá jì wọn á fèrò kẹrẹ kanra wọn. ìwà wo. èmi awo. ó dìpàdé. èmi rádéwò òde sí yín lọ́rùn. ọ̀pá àlàáfíà làkẹ́ ayé nínú ayé gbẹ̀ngbẹ̀ nìkẹ́ jápàtó oníjẹ̀dọ̀jọ̀ kan jẹ̀gbẹ́jẹ̀ kára wọn àjẹjọ èèyàn kábí. ọkọ ká jẹun a sì jẹ bẹ́ẹ̀ lọdà wẹ́lẹ́wẹ́lẹ́ tẹgútẹgú láàfọ. ẹ mọ bí sẹ́mi jẹ́. ìyá wa ẹlẹ́mọ̀ká ọ̀wàràǹkàkà ewé àgbọn òwúrọ̀ kàkà kọ́rọ̀ lẹ́yọ̀ nílé ló ń lé bí ọrùn akíkà orogodo bí ogún dànù sinimá láti tún ọ̀pá kẹ́. apagbọ́kọ̀ tọ̀nà sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ kalẹ̀ ẹlẹ́yẹ ń bí ní ìlú farahàn. ìrísẹ̀ ìlú sálẹ̀mọ̀ ìlókè akọ àparò kò ló gbẹ lórí sọ́sọ́sọ́. bó bá di ọ̀la lọ́sàn-án gangan ẹ ó pe gbogbo ẹlẹ́yẹ àgbáyé pátápátá ẹ ó pe tilẹ̀kùn jáde wá èmi àti gbogbo ẹlẹ́yẹ pátápátá a ó rìnrìn agbára lọ́sàn-án gangan èèmọ̀ wọ̀ lóòótọ́. ọ̀bọ̀tà ni ó gbé kí ni ilé ìtúsẹ́ fúnra rẹ̀ ló ń kẹ́bọ jẹ àbí sí èèmọ̀ bí kì í ṣe dá ló ń para ilé tajà ń tó ń pèrò ọ̀nà ẹlẹ́kọ̀ọ́ ọ̀run polówó ikú tantantan sinimá titun ọ̀pá kẹ́ẹ́ another blockbuster written and produced by ọ̀làyẹmí jimoh yemkem directed by wasiu woya gaozu starring ọ̀làyẹmí jimoh yemkem ọ̀dúnladé adékọ́lá ronke odùsányà fìlẹ̀kì abẹ́ni agbọ́n ìyàgbọ́n kan adéwálé alẹ́bíoṣù àṣìṣ jàdúadé owólabí àjàsà mọ̀nsúrù ìjàyégbèmí lẹ́kàn ọ̀làtúnjì ọ̀sẹ̀ àrẹ̀gbẹ̀ṣ fáṣọlá fatima ogundare ọláyínká rahman táwákálítù àjọkẹ́ sóúnjẹ àlékáyọ̀dé agbọ́lá abíọ́dún yẹlẹ́rì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá tuntun yìí ọ̀pákẹ́ subtitled in marketed and distributed by apirire marketer òkìkí films and music productions sinimá tuntun ọ̀pákẹ́ ó dojijì kiri ọ̀sán gangan làwọn àjẹ́ ń jàbí àríra báyìí wọ́n ti. àwọn lọ pàkẹ́ ọlọ́kẹ́ alágógódé ikú pọ́ lónìí ikú ọ̀pá kó tó tàbí yọkọ ní tẹsẹ torí láti ní wọn yá jẹkọ. ilẹ̀ ìwọ ilẹ̀ ìwọ ilẹ̀ ojúmọ̀ ojúmọ̀ ojúmọ̀ ojúmọ̀. kàyé kàyé rọrùn.